أخرجوا قال هذا ربي فلما الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم وعذاب أليم بما كانوا يكفون قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ولا يدرنا ما لا ينفعنا ولا يدرنا ونرد على عقابنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى الهدى اهتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن ترسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل أدل كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون أبرأتتما القرآن pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó ṣọ́ wa níbi aburú ṣaitọ́ọ̀nì ẹni àgbéjìnà sí ìkẹtọlọ́n bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ gbogbo wa láyé ẹni ṣe ti ẹ̀ ọlọ́run yóò kẹ tí ó ṣe tọlọ́run èyí ò pé kó jù máa rọ̀ sílé ẹ̀ arọ̀hìm ṣùgbọ́n tó bá di jọ pé alkiyama odò ẹ̀ntọ́ bá ṣe tọlọ́run nìkan ní òríkẹ́ níjọ́ náà bí kí ọlọ́run ọba ṣe wulẹ̀ kó pọ̀ tó kò ní tọ́ sí kèfèrí tó bá jọ gbẹ́dẹ́ alkiyama èyí ni a fi bẹ̀rẹ̀ tafsiro wa tẹ̀ní ní ìjókòó wa èyí tó ṣáájú a ṣe lálàyé fún wa wípé ọlọ́run ọba ó kì wá nílọ̀ ká jìnà sáwọn tí wọ́n sọ ẹ̀sìn di eré sí àwọn tí wọ́n sọ ẹ̀sìn di awẹ́wàá àwọn tí wọ́n sọ ẹ̀sìn di wípé nígbà rí ń ta fẹ́ ṣe má ẹ̀wà já ọlọ́run rẹ̀ sallallahu alaihi rẹ̀ jìnnà sí irú ṣe sí bẹ́ẹ̀ ọlọ́run ọba kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a sì sọ ibi tí ó padà jẹ́ àtúbọ̀tán gbogbo ẹni tó bá ń fi ẹ̀sìn ṣeré gbogbo ẹni tó bá ń fi ẹ̀sìn ṣawẹ́wà tó bá di alkiyama ọlọ́run ọba sọ ibi tọrọ wọn padà kankun sí kọlọ́run kó ṣọ́ ń bẹ̀ lẹ́ni pẹ̀lú ogun ọlọ́run a tún máa tẹ̀síwájú nínú àyà èyí tó ọlọ́run bá nílẹ̀ ànábì sallallahu alaihi wasallam kúl anad'u min dunillahi ma la yanfa'una wa la yadurruna kúl anad'u min dunillahi ma la yanfa'una wa la yadurruna ọlọ́run nílẹ̀ ànábì kúl sọ fún wọn gẹ́gẹ́ bá a ṣe ṣe lálàyé fún wọn wípé bí ta bá ti rí kúl nínú alukur'an ẹ̀rí ni ìtọ́kasí ni wípé ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ tànẹ́bì ìbáṣepọ̀rọ̀ tànẹ́bì ni kò bùkátà kó tún máa sọ pé sọ báyìí ọlọ́run ní kú ìwọ ànẹ́bì sọ fún àwọn kèfèrí tí wọ́n yan ère tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ tí wọ́n sọ́dọ̀ lọ́hún òkè tó ìpọ́lọ̀wọ̀n ọba ló dá síbẹ̀ tí wọ́n sọ di tí wọ́n máa jọ́sìn fún tí wọ́n sọ irin tí wọ́n lọ mú fúnra ara wọn lórí àkìtàn tí wọ́n gbé sínú ilé tí wọ́n tọ́pọ̀ lé lérí tí wọ́n sọ́dọ̀ ọlọ́run ọba fúnra wọn ọlọ́nirẹ̀ ànábì jẹ́ wọ́n mọ̀ pé làákàyè wọn ló sún sẹ́yìn. ọlọ́nirẹ̀ ànábì bi wọ́n léèrè ànádìhún ọ̀dà gbogbo ń tẹ́ wá ń sọ yìí gbogbo nǹkan tẹ́ ń pariwo wípé tìyín náà ní ká máa ṣe ìlànà ìbọ̀rìsáyín náà ní kí gbogbo wa ó parapọ̀ kájọ máa ṣe ọlọ́run ọba ní tó bá rí bẹ́ẹ̀ rí ànábì bí wọ́n léèrè wípé ànádì umi dùnìlá ànádì umi dùnìlá ọlọ́nìrì ànábì bí wọ́n léèrè ànádìrún míndú nílá ànádìrún bẹ̀yẹ ayé àná abúdù ṣe tẹ́ ń ni wípé kí gbogbo wa náà kájọ ọmọ ẹjọ́sìn fún nǹkan míndú nílá tí ò tọ́lọ́n ṣe ń tẹ́ ń sọ nìyẹn gbogbo ọjọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ in tó ṣe pé máa láyà ọ̀nà in tó ṣe pé ta bá ń bàbá ń pè bóyá wà nínú ìṣòro ni bàbá ń pè àwọn nǹkan wọ̀nyí ma la yanfa'una kò lè ṣe wá láǹfààní kankan sí ní tẹ́ni ká máa jọjọ́ mọ́ sìn nìyẹn wala yaduruna bàbá sì pàtì bàbá sìn kò níra kò ní nira kankan tó lè kó bá wa. ọ̀dọ̀ alá. الشياطين في الأرض حيران له حيران له أصحاب يدعونه إلى الو... يا النبي صلى الله عليه وسلم قل sọ fún wọn sọ fún àwọn aláìgbàgbọ́ sọ fún àwọn tí wọ́n fi ọlọ́run ọba tó dá wọn sílẹ̀ tí wọ́n ń sìn tàdá sọ fáwọn tí wọ́n yan in tí wọ́n fi ọwọ́ ara wọn lọ sà lórí àkìtàn nírin ni lókúta ni nígi ni tí wọ́n wá gbé sínú ilé tí wọ́n sọ di ọlọ́run ọba mọ́ra wọn lọ́wọ́ ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn wípé anadiru min dunillah. ọlọ́nira ànábì bí wọ́n léèrè sébi tẹ́ ń pè wá sí ṣé ń tẹ sọ pé kájọjọ mọ̀ ṣe náà nìyẹn anadi ọ̀hún ṣé káwa náà wá mọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ni bá a bá sọ fún yín tá a ṣe wá sí tẹ́lẹ̀ nígbà tẹ́ ní dandan lá káwa máa bá yín ṣe tiyín náà làákàyè ti wá pé a sì ní ìtọ́sọ́nà lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run tayọ máa jọ́sìn fún nǹkan tó ṣe wípé bí èsín bá balẹ̀ lórí kò lè dá léèsín ọlọ́run ọba ní yá yohanas duriba mathalun fastami'u la innama tad'una min dunillah lan yakhluqu dhubaba lan yakhluqu dhubaban wa law وإن يسلبهم ذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب سورة الحج ọlọ́run ọba ni mo pe ẹ̀yin èèyàn dúríba mọ́tàlú fásitẹ́mì ọlọ́run ọba ni mo pe òun ló parí sọ́fọ́à tó parí súra òun níbi ọwọ́ yìí pátápátá lọ́wà ya yohanas ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin èèyàn dùrìbà masalun fastami'u la ọlọ́run ọba ni mo ti fi àpẹẹrẹ òwe ni mò ń pa yìí mò ń fàpẹẹrẹ lélẹ̀ fún gbogbo ẹni tó bá lè ronú fastami'u la ẹ̀yin náà ronú sí ẹ̀yin náà ṣe làákàyè sí ọlọ́run ọba ní ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n ń bọ òkè ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n ń bọ odò ẹ sọ fún gbogbo àwọn tí wọ́n ń bọ igi àwọn tí wọ́n sọ pé ṣé Ògún làwọn ń ṣe àwọn ò tí wọ́n wá kó irin jọ ọlọ́run ọba ní ẹ sọ fún wa ẹ sọ fún wa kí gbogbo ń tẹ́ ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba láàrin yakunukun bàbá wọn ò lè dá eṣin ẹmú ọ̀ṣun òòsà ògìyàn òkè ìbàdàn èwo tún ni ẹ wá kó gbogbo wọn jọ ẹ wá nílé ní afẹ́ kí wọ́n dá eṣin ọlọ́run ọba ni wọn ò lè dá wálá wíṣítà márùn kódà kẹ́ pa gbogbo ọ̀sá ayé pẹ́ pa wọ́n pọ̀ ọlọ́run ni wọn ò lè dá eṣin báyìí bó ti wùlẹ̀ kọ́ mọ́ wọn ò lè dá e, e, e, nǹkan wùlẹ̀ gbọ́ pé Ṣàngó dárí káwá ní àwọn èèyàn yìí Ṣàngó ló dá wọn lóbi jẹ́ pé ẹni tí ń bọ Ṣàngó náà bẹ́ẹ̀ bá bi léèrè pé ṣé Ṣàngó ló dá ọ yóò ní rárá tó o bá gbà kí Ṣàngó ló dá ọ kí Ṣàngó ọ pa ọ ẹ rí i pé kò ní í gbà ṣùgbọ́n ṣe é sọ pọ́lọ́wọ́n ọba ló dá mi ó náà ní ó pa mí ọlọ́wọ́n ọba ní ẹbí wọn léèrè wípé kí wọ́n kó gbogbo ara wọn jọ wọn ò lè dá èéṣin ìyẹn nìkan tún wá kọ́. ọlọ́wọ́n ọba ní tí èéṣin tó bá wá gba nǹkan lọ́wọ́ òòsà ẹgbẹ́ nǹkan síwájú ẹ̀ èsìn wa mú nǹkan yẹn níwájú ẹ̀. òòsàn fúnra rẹ̀ ò lè dàgbà lọ́wọ́ èsìn àfi tẹ́ ẹ bá bá gbà á. tọ́ ó fa tọ́ lè bọ́ wọlé ọlọ́run ọba ní ìwọ tó ń pe òòsà ọ̀lẹ ní ọ òòsà tó ń pe yẹn náà ọ̀lẹ lòun náà kí ló wá dé tẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba fi ìyẹn pòwe fún wa ó bá làákàyè wa sọ̀rọ̀ ó bá orí wa sọ̀rọ̀ ó sì bá òye wa sọ̀rọ̀ ká lè ronú pọ́lọ́wọ́n ọba nìkan ló yẹ ká sìn ọlọ́wọ́n bá ní rẹ̀ ànẹ́bí sọ fún wọn bó ṣe wá rí yẹn bá a ṣe ń pè wá síbi tọ́lọ́hún àwọn tí wọn ò fẹ́ kó sàó parẹ́ àwọn náà ó gbìyànjú lérí pípẹ́ àwọn èèyàn náà síbẹ̀ ọlọ́wọ́n bá ní rẹ̀ ànẹ́bí sọ fún wọn. ọ̀lẹ́ ànádẹ́ ọ̀hún mi dùn ní láyìí má láyà wọn ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn ànádú abíntẹ́ wa ń pè wá sí kọ́hún káwa máa jọ́sìn fún tó yẹ pé láyà ń fárùn náà èyí tó pé tá bá jọ́sìn fún gan bá a bá ń pè kò lè ṣe wá láǹfààní kankan bá a bá sì pátì bá a bá ṣe kò lè kónira kankan bá wa. wà lọ́rọ̀ dùn àlá. táwa bá wà lọ bá yín pẹ̀lú ọ̀bọ jẹko ajẹ́ wípé wà ní ọ̀rọ̀ dùn aláǹkọ̀ọ̀bì ajẹ́pà àti fẹ́ padà sẹ́sìn àárọ̀ nu a fẹ́ padà sígbà tọ́rọ̀ òye wa ìgbà tá a ti ìdọ́lọ́hún ọba mà tí ọlọ́hún ọba òye wa ajẹ́pẹ́ tá a bá ti fọwọ́ kun yín tá a pẹ̀lú yín níbi ìṣẹbọ wà ní ọ̀rọ̀ dùn wà ní ọ̀rọ̀ dùn ربنا أجيب يا فيه قد أسيسي أرونيه بعد إذ هدانا الله لين بعد الله وباتي قوة يوكرو نينو بورشا tọ́lọ́wọ́ bá ti fi mọ́lẹ̀ islam tó ti fi hàn wá áyà yìí àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní èyí ń jẹ́ kó yé wa wípé kìí ṣe mùsùlùmí nìkan lànàbì máa ṣe wá sí fún ló jẹ́ pé wáàsí islam ó kọjá pé ká sọ pé ìbára yín nìkan lè ń ṣe wáàsí fún wáàsí islam ó jaléjáko gbogbo ẹ̀dá ọlọ́run ọba ló bùkátà sí nítorí pé tí gbogbo ẹni tó bá ní làákàyè tó bá lè ronú jinlẹ̀ kò sẹ́dọ̀ ọlọ́run ọba kan tí ó tún yẹn ẹ̀sìn míì láàyò ju ẹ̀sìn islam lọ ọlọ́run ọba wa ń sọ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní ẹ̀wà bí wọ́n léèrè istifamu bẹ́ẹ̀ a alif hamza yẹn lèlè istifam ṣùgbọ́n istifam yẹn kì í ṣe ìbéèrè pé n tí òye wa là ń béèrè istifam èyàn a máa béèrè béèrè nígbà míì lérí nǹkan tí òye yàn ọ̀kan nìyẹn istifam hakiki nìyẹn èyàn a máa béèrè ó lè jẹ́ istifam lè tawbih ó lè jẹ́ lè inkar ìyẹn lè béèrè ní béèrè pé a fẹ́ à ń lálé ẹni tá à ń bá sọ̀rọ̀ a sì lè béèrè ní béèrè wípé àgbà tó ń sọ gbogbo ẹ̀ náà ń bẹ nínú èdè Yorùbá àkàn kíyèsí ni àwọn alágbára náà kíyèsí lọ́dọ̀ wọn náà fi gbé mọ bàlágà kalẹ̀ ṣùgbọ́n náà ń bẹ nínú èdè Yorùbá lápèjúwe ẹnìkan máa ń sẹ́ẹ̀tì yìí wọlé èèyàn béèrè wípé àdàkùn èló ni wọ́n ń tà á ẹ̀rí pa béèrè béèrè nu kí la fẹ́ kọ́ sọ iye báyìí ni wọ́n ń ta ṣùgbọ́n bàbá tí wọ́n ń bi ọmọ ẹ̀ léèrè pé ṣé kì í wá ṣèmi mo bí ọ ni ẹ̀dá kùn ṣe ń béèrè pẹ́ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ ni kì í ṣe pọ́fẹ́ kọ́mọ ẹ̀ sọ pé ẹ̀yin lẹ́bí mi sà kì í ṣe ti ń béèrè nu ṣé kì í wá ṣèmi mo bí ọ ni ṣé kì í wá ṣèmi mo bí ọ̀hún ìbéèrè yẹn kì í ṣe pé ń béèrè pẹ́ṣẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn eléèbó máa ń pè ní rhetoric question kì í ṣe kò ní ìdí ìdáhùn wọ́n fẹ́ kó o ronú sí èyí tí ń sọ yẹn ni ìyẹn ń bẹ nínú ìmọ̀ kéwú nínú ilmul balaga ọlọ́run àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní ìtọ́lọ́run ọba ní kánábì ó bi wọ́n kì í ṣe pé ní tí ò yá nábì ló ń béèrè ànábì kú ti mọ̀ pọ́ nánù náà ní tá gbé lọ́wọ́ ọlọ́run wá nílẹ̀ ànábì kú bí wọ́n léèrè wípé ṣé ká wá ṣe ń tẹ̀ ń sọ ni pé kájọ wa máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run apèyín pèyín títí ẹlẹ́gbà síta bá wa dara papọ̀ mọ́ yín ẹ ti ṣe tẹ́tẹ́gbà ọlọ́run rẹ̀ ànábi bí wọ́n láàyè ọlọ́run ànádìrún dùáhùn nìyẹn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ayé àwọn àfáàjẹ́ kó yé wa pé ibi tọ́lọ́run bá ti lo dùá nínú Qur'an ó kó ìtumọ̀ gbogbo tí ń jẹ́jọ́sìn láwọn àyè kọ̀ọ̀kan ó kó sínú torí pa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni adu'awu huwa al-ibada anabi ni sẹ́yìn ra du'a òun gangan ló lórí ìjọsìn torí pa ẹni tí bá ń ṣàdúà àkọ́kọ́ náà o ti kọ́kọ́ gbà pé ẹni tó ń pè yẹn alágbára ni ẹni tó lẹ́tọ̀ọ́ kò pè ní ní òjò pé nǹkan míì ló fi ń pọlọ bákan náà ẹlẹ́ẹ̀kejì onígbàgbọ́ pé ẹni tó ń pè ẹni tó lè ṣe ọ́ láǹfààní tó sì lè fara ní ọ́ òun ni ẹlẹ́ẹ̀kẹta onígbàgbọ́ wípé òun ló lágbára láti lè ṣe tóun fẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé àdúà ó kó ọ̀pọ̀lọpọ̀ orígun ìjọsìn ó kó sínú ìgbà míì ọlọ́run ọba pé àdúà a pè ní ìbáadà ọlọ́run a pè dídí ìbáadà a pè ládùá nínú alukur'an láàyè yìí tọ́lọ́run ọba nírẹ̀ ànábì sọ fún ànádìrún ànádìrún bẹ̀yẹn ìtumọ̀ rẹ̀ ni pé àná abudu ṣé n tẹ́ ń sọ ni pé ká wá jọjọ mọ jọ́sìn fún mọ́láyà òun fàrùn náà in tó ṣe wípé bá a bá jọ́sìn fún bá a fi gbogbo ọjọ́ sìn kò láǹfààní kankan tí ó ṣe fún wa. wàlá àyàdó rúnà bẹ́ẹ̀ sì ni bá a bá pátì bá a bá láàṣe mọ́ bá a bá láàjọsìn fún kò ní ìra kankan tó lè kó fún wa tó lè kó bá wa. wọn rọdú àlá àkọbìnà. a jẹ́ pé tá a bá ti gba tí tá a bá láàmọ̀ bá yín bọ́ọ̀sà wọn rọdú àlá àkọbìnà. a jẹ́ pé ẹ àti di ẹni tí wọ́n dá padà sẹ́sẹ̀ àárọ̀ nìyẹn ní tá à ń ṣe tẹ́lẹ̀ tí mọ́lẹ̀ Islam wá dé tá a ajẹ́pọ̀ àfẹ́ padà síbẹ̀ nìyẹn. bàjẹ́ ilé àdáná wọ̀. bó ni ó ṣe wá rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá ti fi ọ̀nà yìí mọ̀ wá èyí tí ṣe ọ̀nà Islam ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ìgbà tọ́lọ́wọ́n ọba sọ ọ̀rọ̀ yìí pé kànábì ò sọ fún wọn ọlọ́wọ́n wá fẹ́ jóyè wá wípé tá a bá ní òòṣà kò láǹfààní kankan tó lè ṣe kò sì ní sí nira kan tó lè kó bá ní bá a ṣe sọ́hun tá a sọ bẹ́ẹ̀ ìṣe gbogbo èèyàn ló dénú ẹ̀mí ẹ̀ nítorí wípé Yorùbá ní ẹni tí ejò bá sán jẹrí tí wọ́n bá fa okùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni ó ṣe yóò sáré ẹni tó lóòsà bá tán bá halẹ̀ níwájú ẹ̀ tí wọ́n ṣe aburú níwájú ẹ̀ yóò gbà kó wọ́n lágbára yóò gbà kó sangan ó lè ṣe mẹ́wàá abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n kọ́ ní òsẹ̀ tọ́lọ́wọ́n bá lòdòdó láàfi lè mọ̀ pé tọ́lọ́wọ́n bá ń sọ níbi igi tẹ́ gbé kalẹ̀ yẹn kò sí tó lè ṣe ṣùgbọ́n àwọn tí ó gbèjà agi náà bẹ́lẹ́gbẹ́ rẹ̀ yẹn torí pé wọ́n ti gbà pé tójú bá ti tigi yẹn ojú ti àwọn náà odò ọ̀ṣun ọlọ́run lọ́mọ ọmọ da kalẹ̀ jẹ́jẹ́ rẹ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n ti gbà pé tójú bá ti tì àwọn kan ń jẹun ń bẹ àwọn lójú tì ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run bó ṣe ọlọ́run ṣe sọ mọ́jì ó dàmú àwọn aṣọ kan wípé ẹnìkan lọ gbé òòṣà kan ó sì lọ dáná sun ìgbà tí ó dijọ́ kejì àrùn ẹ̀jẹ̀ bá dàbò wọ́n tọ́jú tọ́jú rẹ̀ kò gbádùn àyànlẹ̀ àkọlẹ́ mọ́rí bẹ́ẹ̀ òòsà tó súnná ni tán bá tún wá ní kíwọ náà lọ súnná lọ́la èyí tó ti rí òun ó ṣeé se kí áyà yìí mọ ráàyè ṣiṣẹ́ nínú ẹ̀mí ẹ̀gbẹ́tọ́ lóòótọ́ àgbà bí àfà àmọ́ <laughs> nǹkan bẹ́ẹ̀ <laughs> èyí táwa rí nítorí yẹn yóò wá jẹ́ kí áyà yìí kíyè méjì ò mọ bẹ́ńbẹ́ nínú gbáyà rẹ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ kí nìdí tí ò fi yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá ti jẹ́ kó yé wa ọ̀kan nínú ọ̀nà méjì ló fi mọ́ wáyé bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ó náà ni gbogbo àwọn shayabin gbogbo àwọn tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run tọ̀wà gate gbogbo àwọn nǹkan yẹn ìlànà èṣù ni èṣù ló ní ìlànà ìbọrìṣà èṣù ló ní ìlànà ipa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run èṣù náà wá dúró tì ló fi jẹ́ pé tó bá ti lè gbókùn kan kalẹ̀ tó bá lòun fẹ́ máa tọ́po sí èṣù òràn ọ̀kan nínú àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ kó lọ dúró ń bẹ̀ kódà òkúta míì tí wọ́n bá ń pè ẹ́ẹ̀rí tí ó máa gbin òkúta sí ni ìwọ wàá fẹ́ máa ta kókó Ọlọ́run ní kò mọ̀ lè sọ̀rọ̀ súnmú búkú mú kí ní ń gbin sí ọ̀tà kòkòrò á ní òkúta kọ́ ní gbin ọlọ́run mọ tí ń sọ ọlọ́run ọba ìparọ́ bó ṣe ọlọ́run ọba ṣe wí ṣùgbọ́n bọ́ bá ti gbé kalẹ̀ èṣù ọ̀ràn ọ̀kan náà àwọn ọmọọṣẹ́ rẹ̀ kó lọ dúró ń bẹ̀ tó bá ti wá dúró ń bẹ̀ káwọn ènìyàn yẹn lè mọ kíṣìnà lè mọ jẹ́ tiwọn kí wọ́n á ní lóòótọ́ ni òkúta ní ìsìnkú òkúta yàtọ̀ sókúta ẹ̀rí tí ń gbéni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìlànà ìbọrìṣà lẹ́yìn ìgbà tí ànábì Ádámọ̀ lọ odidi ọgọ́rùn ọdún lọ́nà mẹ́wàá òun ló wáyé kọmọnìyàn ó tó kẹfìn tó ń pè ní bọ̀rìṣà nígbàtọ́lọ́wọ́n bá ti dáadáa mà òun ló fà á tó fi jẹ́ pé ìlànà bọ̀rìṣà nígbà tó wáyé kété báyìí lọ́lọ́run tó ń ròjíṣẹ́ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ó ń ṣẹlẹ̀ lórílẹ̀ láti ti dáadáa ọlọ́run ò torí ẹ̀ gbódìṣẹ́ dìde tá a bá kíyèsí dáadáa ìyàtọ̀ ń bẹ láàrin nàbíyù àti rọ́súl ìyàtọ̀ ń bẹ láàrin ànábì àti òjíṣẹ́ ànábì ó ní ànábì adam ṣùgbọ́n kìí ṣe rọ́súl ọlọ́run ọba gbé ànábì dìde kí wọ́n ó lè mọ báwọn èèyàn sọ̀rọ̀ nípa dáadáa ẹ má jalè ẹ má para yín àwọn nǹkan yẹn ni tí ò ní í ṣe pẹ̀lú ẹbọ ṣùgbọ́n gbà tí ẹ̀sìn ìbọ̀rìṣà dé orílẹ̀ náà lọ́lọ́run bá wá rí pé iṣẹ́ ilé kọjá tí nàbí yìí lè ṣe rọ̀ṣọ́l òní ọ̀wà gbógun ti ìbọ̀rìṣà lérílẹ̀ ló fi jẹ́ pé lásìkò anábì Nuh alayhi salatu wassalam ṣáájú kánábì Nuh tó délé ayé àwọn èèyàn dáadáa kan bẹ́ẹ̀ ìyẹn bẹnu suratu Nuh Ya'uth Yaghuth wa Ya'uq wa Nasra àwọn èèyàn wọ̀nyí min ibadillahi as-salihin nínú àwọn èèyàn dáadáa ni wọ́n wọn a máa sin lọ́hun ìgbà tí wọ́n wá fa eélẹ̀ èṣù wá lọ sọ fáwọn ènìyàn wọn wípé àwọn èèyàn tó fa yìí bí wọ́n ṣe lọ yìí rírí tẹ̀ ń rí wọn ó ń gbẹ̀yìn lóhùn gbé àti máa sin lọ́hun ṣùgbọ́n tí wọn ò bá sí láyé máa ó yẹ kẹ́ fa àmì kan kalẹ̀ tí yóò máa ràn yín létí táwọn yẹn gbélé ayé ṣe tẹ́yìn ló fi lè máa ṣètò ọlọ́run ẹ wá lọ mọ èrè wọn ṣètọ́n ló gbé sí wọn lẹ́mìí pé kí wọ́n wá lọ mọ èrè àwọn èèyàn wọn yìí nígbà tí wọ́n wá mọ èrè àwọn èèyàn wọn yìí ṣètọ́n wá ń sọ pé ah kì í ṣe pé ká ẹ sìn wọn ẹ kàn máa fi rántí ìjọsìn ọlọ́run ọba ni àwọn èèyàn wọn yìí wọ́n lọ bẹ́ẹ̀ àrọ́mọdọ́mọ wọn tí wọ́n wá dé tí wọn ò mọ tó bí èrè yẹn ṣètọ́nù tún wá padà wá ó wá sọ fún wọn pé ẹ̀yin ò mọ béèrè yìí ṣe jẹ́ àwọn baba ńlá baba yín ní mọ̀ sìn wọ́n tí nira bá dé ọ̀dọ̀ àwọn èrè wọn yìí ni baba ńlá baba yín máa lọ bí wọ́n bá ń wá àǹfààní kan èrè yìí ni wọ́n lọ máa bá báyìí làwọn àrọ́mọdọ́mọ àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fowósà ẹni tó bí ìbọ̀rìṣà nínú ìtàn ọmọnìyàn nìyẹn làwọn àfáà fi gbógun ti kẹ́nìkan wá kúká láàmọ èrè ẹ̀ àbí kẹ́nìkan wá kúká lọ ya fọ́tò rẹ̀ ńlá ká wá gbé ibì kan ó tako súnà nítorí pé n tó bí ìbọ̀rìṣà èrè ni olóbẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó wá di pé èrè yìí wà ń bẹ̀ tán èṣù wá kó sínú èrè yẹn tí wọ́n bá ti sọ pé àwọn ń wá nǹkan èrè náà lè máa mì báyìí wọn ò ní mọ̀ pé ṣètọ́nù kan ti kó sínú ẹ̀ àlìjẹ̀nù kan ti kó sínú ẹ̀ ẹni tó bí ìbọ̀rìṣà lórílẹ̀ nìyẹn torí rẹ̀ lọ́wọ́n bá fi gbé ànábì Nuhu dìde wàkọ́lù látàzàrún alẹ́ àtàkùn wàlá tàzàrún náà wàlá tàzàrún náà wàdà wàlá sùwàá wàlá sùwàá wàlá yàgùn gbogbo àwọn tí wọ́n kà kalẹ̀ yìí orúkọ àwọn ẹni ire tó ṣáájú ni ṣùgbọ́n èso padà sọ wọ́n di òòṣà ló fi jẹ́ wípé tẹ́nìkan bá jẹ́ ẹni ire tó bá ní tóun bá ti kú tán ẹ mọ èrè òun bó bá sọ bẹ́ẹ̀ àní mọ́ wàsíyà tó mọ̀ sínú là wàsíyà tó bá ti jẹ́ ìyapa àṣẹ ọlọ́run àìtẹ̀lé ẹnìkan wá ní bóun bá ti kú tán inú mọ́sáàsì nìkan sin òun sí tiẹ̀ ló sọ yẹn torí kótó ọba ti tán bá ti sìnkú nu mọ́sálásí àtúgbòdò kírun bẹ́ẹ̀ bọ̀ eléyìí ò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ah, bàbá yìí gbìyànjú kó ló filẹ̀ mọ́sálásí lẹ̀ ah, àbòsí ńlá ni kán wá mọ̀ sí sínú mọ́sálásí wọn ah, ẹni tó ṣe pé ńgbà tí ń bẹ láyé gbogbo ìgbà ní mọ́sálásí wọn lẹ́ẹ̀tì bá èyí wá ṣe pé kán sí gbogbo èyí tó ṣe ojú àgbàládà ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run a kì í sìnkú sínú mọ́sálásí bẹ́ẹ̀ sì ni àìsìnkú nù ilé ìyẹn ń bẹ láwùjọ táwa wà yìí sọ fún ọ ní wípé ẹni tó ní yàrá tí àbábá mi tó ní yàrá tó ń lò yẹn nígbà tó kú ọbẹ̀ ni wọ́n ò ní kọ́ páàkì jáde kan sin síbẹ̀ pé tó bá tó fẹ́ o o tó lè báàkì wọlé padà o irú bẹ́ẹ̀ mùsùlùmí ò gbúdọ̀ gbénú ilé bẹ́ẹ̀ anábìrin látẹ́jẹ́ àlò bòyótà kò kò bóra anábìrin ẹ má sọ inú yàrá yín di sàárè ẹ má sìnkú bẹ́ẹ̀ torí pé ò lè kírun bẹ́ẹ̀ mọ́ o ò lè jókòó ń bẹ̀ mọ́ o ò lè nàró lérí ẹ̀ àìdúró lórí sàárè àìjókòó lórí sàárè ẹlòmíì ń bẹ̀ tó bá fẹ́ gba atẹ́gùn lálẹ́ báyìí orí sàárè ni ó wà tẹ́ ní sí lágbáyà ẹ bá ń gbẹ́ ẹ̀kọ́ tí ń fi sínú o ẹ bá ń gbẹ́ olórí sàárè ló dúró sí kò yé ni ẹ̀ṣẹ̀ ni ànábì kìlọ̀ fún wa ká má ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ sí fi gbógun ti kẹ́nìkan wá kú ká wá mọ sàárè kó ga rororo tó bá yá àwọn èèyàn padà sọ di nǹkan míì ẹ máa wo àwọn àfáà ẹnìkan nínú àwọn tá a rí tọ́lọ̀ ń kó yọ nínú àwọn àfáà ńlẹ̀ Yorùbá Sheikh Abdul Baki ni o bọ́ ọ bá débi tí wọ́n sì wọ́n sì ò lè dá tí wọ́n gan mọ̀ ìtẹ́ ni wọ́n sì wọ́n sì ò lè mọ ẹ̀dọ̀ níbo náà sì bàbá bá kí gan sí débi kọ́ wà lọ́mọ ẹkúnlẹ̀ ń bẹ́ ò lè mọ̀ ìyún bàbá yín ó fi ìyẹn bọ́ ọ̀ràn lọ́rùn ara rẹ̀ kó tó lọ ó kọ àkọọ́lẹ̀ bóun bá ku ìtẹ́ ẹ má sì jẹ́ ó yàtọ̀ sí gbogbo àwọn èèyàn tó kù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn sàárẹ̀ àwọn ẹni ọlọ́run mí ń bẹ léde tí wọ́n ti sọ dòòsà pàápàá jùlọ nílẹ̀ yorùbá ìkan bẹ́ẹ̀ ń bàdàn bí èèyàn bá débẹ̀ ẹ bá àwọn èèyàn bẹ̀ ọdún kan tí mo bùkátà kan mo bùkátà kan béèrè kí n lọ sí eré abẹ ọ̀rẹ́ mi kan wá ń sọ pé òun fẹ́ fi nǹkan hàn mí kí n wá wò bíi mọ́sálásí báyìí ni wọ́n á sin sàárẹ̀ òun síbẹ̀ àwọn bá bàbá kan lọ́wọ́ á dúró níbi ẹsẹ̀ sàárẹ̀ báyìí lọ́sàdúró bẹ́ẹ̀ mi là sálámù ẹnìkan à ọ fẹ́ di wòlé ọlọ́ọ̀ni pé ó ti wà ń bẹ̀ ní ìṣe oṣù tó sùn kan ní táwọn àfáà máa sá fún nìyẹn gbogbo ohun tó ṣe láyé wọ́n padà sọ ọ́ dòṣà anábì máa ń bẹ lọ́n anábì ní látàjì àlú aláùmọ̀ látàjì alkọ́bùrì wàtànà yorùbá anábì ní ọlọ́ndàkùn mọ́ sọ sàárè mi dòṣà tí mo bá lọ tán mọ́ sọ di táwọn èèyàn máa jọ́sìn fún tí mo bá kúrò láyé anábì ń bẹ lọ́wọ́ ọba lérí ẹ̀ bákan anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì ó tún bẹ lọ́wọ́ allahumma la tajal qabri ida ọlọ́run dákun mọ́ sọ sàárè mi dọdún táwọn èèyàn wà wá máa yẹ̀wò lọ́dọọdún tó wà máa fisit lọ́dọọdún anábì bẹ lọ́wọ́ kọ́lọ́ mọ́ sí sàárè òun bẹ́ẹ̀ ṣùgbọ́n náà àwọn sàárè àwọn ẹni ọlọ́run láwùjọ wa lẹ́ni àwọn èèyàn ó di gbádìí ẹrù wọ́n làwọn fẹ́ lọ ṣe síyára sàárè wòlé ọlọ́run ó takò nítànẹ́bì mú wá bẹ́ẹ̀ yẹn bá débi tí wọ́n sin Usman Dan Fodio sí ẹ̀rù pé wọ́n ń sọ ọdún ni kódà àwọn míì ọpẹran ń bẹ̀ ẹlòmíì òkúrú ń bẹ̀ wọ́n tà wá fún bẹ̀ dáwọ́ kò sí ní tó jẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ torí wọ́n kú dá wọ́n mọ ibẹ̀ wọ́n ṣe ní gogoro téèyàn fi dá mọ̀ yàtọ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n sìnkú rẹ̀ sí tẹ́ ó ti papọ̀ mọ́gbọ́ àwọn èèyàn tó kù òun ti mórí bọ́ níbi wàhálà yẹn ìbéèrè táwọn yóò wá máa béèrè ní wípé ṣebí tá a bá lọ ṣiṣẹ́ hajj tá bá dé Madina béèyàn bá fẹ́ jáde ní ẹnu ọ̀nà èyí tó lọ kángun sí bàkì lẹ́gbẹ̀ẹ́ òsì báyìí sàárè ànábì ń bẹ ń bẹ ti Abubakar ń bẹ ń bẹ ti Umar ń bẹ ń bẹ. béèyàn bá sì débẹ̀ èèyàn sálámà sànàbí sallallahu alaihi wasallam ṣé kò ti wá dọdún náà nìyẹn àwọn àfáà ní kò rí bẹ́ẹ̀ nítorí wípé wọ́n wo sin ànábì sínú mọ́sáàsì ìpìlẹ̀ nìyẹn torí pẹ́lú mi ó máa mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí ọ̀rọ̀ wípé ànábì gan inú mọ́sáàsì náà sí sí Mádínà in tó ṣẹlẹ̀ ni wípé ká sọ wípé àyà àwọn obìnrin bì kó jẹ́ bí yàrá àwọn ìyàwó ànábì yàrá ìyàwó Aisha ibi ni mọ́sáàsì ìgbà tánàbí fayélẹ̀ yàrá ìyàwó Aisha lànàbí tán sí nínú àwọn àdámọ́ kan tí sì ń bẹ fáwọn ànábì ọlọ́run tí ò jẹ́nẹ́rà fún ẹni tí ò bá ti já ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n láwọn àdámọ́ yẹn lára nínú àdámọ́ àwọn ànábì ọlọ́run tí ó yà àyàn lẹ́nu òun náà ni pé láyàtà fa abúùn àwọn ànábì ọlọ́run èèyàn gbogbo ẹni tó bá jẹ́ ànábì ọlọ́run wọn èèyàn wọn a máa sin ṣùgbọ́n kéèyàn wá yan báyìí ànábì ọlọ́run kéèyàn lóbi jẹ́ wípé gula Ahmad àwọn ọlọ́mọdé ẹ̀ tọ́lá ànábì ọlọ́run ni òun ẹbí léèrè pé ṣé òun yíyan ẹbí léèrè ẹlẹ́ẹ̀kejì ó pọ̀ èyí o kì àwa ànábì ọlọ́run ma'asharal anbiya àyíyàn bákan náà ànábì ọlọ́run ibi tó bá kú sí tó bá sùn sí ibẹ̀ náà ojú ibẹ̀ náà ni wọ́n gbẹ́ ni wọ́n sin sí gbogbo àwọn ànábì ọlọ́run ló fi jẹ́ pé ànábì Musa alayhi salatu wa salam ibi tí Musa kú sí gangan náà lójú ibẹ̀ náà ni wọ́n sin sí kódà ọjọ́ kan ànábì ní ọlọ́run sì fi ọmọ ìyá mi Musa hàn mí báyìí tí ń n bá sì júwe ibi tó wà náà fún yín sàárè rẹ̀ kódà ànábì júwe pé ibi odò gógó bíi ni wọ́n ibi tó ṣubú sí náà nu ibi tó ṣùkú sí náà ni odò bẹ̀ náà ni ojú bẹ̀ náà wọ́n gbé kúrò bẹ̀ ìyẹn ń bẹ fáwọn ànábì ọlọ́run ìdí ìyá tó fi lórí bẹ́ẹ̀dì ìyàwó Aisha tánàbì tán sí wọ́n kàn gbé bẹ́ẹ̀dì kúrò ní ọ̀gangan bẹ̀rù náà ni wọ́n sin ànábì sí sọ́lá àwọn sọ́lá ìbéèrè tí ó wà wá nu pé tọ ọdà agbọ́tà nẹ́bí tàbúbákiri ńkọ́ ti Umaru ńkọ́ ìdáhùn sí yẹn ni wípé látojú ayé ànẹ́bì sallallahu alaihi wasallam lànẹ́bì ti sọ fún Aisha pé ah, ìwọ Aisha yàrá rẹ̀ yìí àwọn ìmọ́lẹ̀ kan ó wọbẹ̀ ìmọ́lẹ̀ méjì kan ó wọbẹ̀ mẹ́ta wọn ó wọbẹ̀ ànẹ́bì dẹ̀ sàlàyé rẹ̀ fún Aisha ìtumọ̀ ìmọ́lẹ̀ ọ̀nà Abubakar àti Umar títà ànẹ́bì títà ànẹ́bì náà wà mẹ́rin ìwọ́tọ̀ wá ní wọ́n sọ sínú mọ́lá sọlọ́run lọ́sọ̀ tiẹ̀ àbánábí ọlọ́run ló jẹ́ yàrá ìyá wa Aisha ni wọ́n sà nẹ́bì sí sallallahu alaihi wasallam ìgbà tó wá di wípé mọ́sálásí ò gbààyè mọ́ tí wọ́n wá ń fẹ́ mọ́sálásí òun ló fà á tí yàrá ìyá wa Aisha náà padà wá bọ́ sí inú mọ́sálásí táwọ́síà tó wáyé ní asúrùlẹ̀ eh, amáwíkọ́ òun ló fà á tó fi wá di wípé ó wá bọ́ sínú mọ́ṣáláṣí àwọn sàn àwọn onímọ̀ tó sì ń bẹ láyé nígbà náà ní àwọn tàbíìn wọ́n fà á púpọ̀ láàrin ara wọn ibùsọ yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n padà panupọ̀ wípé tọ̀ kò sí láì fi bẹ́ẹ̀ wọ́n wá dẹ̀mákéètì ẹ̀ lóò jẹ́ pé tó bá dé mọ́sídùú náà bá wírí gbogbo ibi tó bá dojúkọ o ò lè dojúkọ o gbèsè gbẹ̀ni ibi tán sàn náà bìsí kò síbẹ̀ yẹn ti fẹ́ kírun téèyàn wà fi síwájú báyìí ẹ̀gbẹ́ báyìí ni ó wà bẹ́ẹ̀ yẹn bá wá tún wá ń lọ tó fẹ́ kọjá odò ń tán fún ọ nígbà láàyè ó náà ní pé asalaamu alayka ya rasulullah ọ salama sa nabi salama sa bakiri umar ó mọ sábà náà ló mọ lọ ṣùgbọ́n látara àṣeṣe àwọn ènìyàn ẹlẹ́mìlẹ̀ ló ń fẹ́ bà nábì lọ́wọ́ òun fẹ́ ṣe kíníkan òun fẹ́ tún ẹlẹ́mìlẹ̀ tó fẹ́ dìrọ̀ mọ́ kíníkan àṣejù tiwa nìyẹn ṣùgbọ́n àwọn tí wọ́n já wọn tó mójútó bẹ̀ wọ́n gbà haram haram haram ó mọ̀ ilé àwọn èèyàn káwọn yóò ti kúrò mẹ́ látara àdé eléyìí ó jẹ́ kó yẹ wa wípé sàárè bẹ́ẹ̀ sì ni tẹ́ ẹ bá wá ríbi tán sànábì sí ọ̀hún bẹ́ẹ̀ yẹn bá wò dáadáa èèpẹ̀ tí wọ́n kó lérí ẹ̀ èèpẹ̀ ń ó fẹ́ mọ́ ju bíi kóńgò méjì lọ mọ́ ó ti ra mọ́lẹ̀ níbẹ̀ wọn ò mọ nǹkan kan lé lórí wọn ò ṣe nǹkan kan lé lórí wọn ò gbé nǹkan kan bẹ̀ ànábì nìyẹn sallallahu àfa kan wá kú ẹ wá láàfa ńlá ni gbogbo ayé ló gbúrò ẹ sànàbí ọlọ́ni ẹ lọ sí sí tẹ́ ẹ má sọ ẹ má dá fìtínà lẹ̀ nígbà tó bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa ńlẹ̀ Yorùbá kọ́lọ̀ kó ṣàánú wa bẹ́ẹ̀ yẹn bá dé ibi tán ṣe àfa ẹ bá àwọn èèyàn mi bẹ̀ wọ́n láwọn fọlá rẹ̀ tọrọ ẹlòmíọ́ mọ̀ pé ó kọ gan kò ní pọ́ kọ́ ọlọ́mọ ibi tí ẹ̀sìn ìbọ̀rìṣà ti wọ ayé nìyẹn tó bá ti wá wá bẹ́ẹ̀ èṣù ọ̀ wá yé sí i bó o bá gbókúta kankalẹ̀ tó o bá ti ń pè lọ́lọ́run tó bá yẹ èṣù ọ̀ wọnú ẹ̀ yóò sì di nǹkan mọ́ ọ lọ́wọ́ ní tó bi nìyẹn ṣùgbọ́n òkúta gangan fúnra rẹ̀ kò sí nǹkan tó lè ṣe àmọ́ àwọn tí wọ́n rọ kiri ká òkúta ni wọ́n ń gbìjà òkúta nítorí táwọn ó máa jẹ nítorí kójú ó máa ti wọ́n lọ́lọ́ wọn bá fi sọ fún apẹ́rẹ́ anábì sọ fún wọn. wọ́n àná ní omi dúró lẹ́yìn mẹ́lẹ́ ọ̀pá ọ̀lẹ́ wà lẹ́. ṣé ń máa sìn náà ní nǹkan tó ṣe wípé bá a bá pè kò lè gbàdúrà wa kò lè ṣe wá láǹfààní bá a sì pààtì bá a bá sìn kò sí nira kan tó lè kó bá wa. ọ̀rọ̀ dùn alẹ́ àkọ́bí náà ajẹ́pẹ́ ẹ fẹ́ dá wa padà sẹ́sẹ̀ àárọ̀ nìyẹn tá a bá ti gba ti yín. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ó ti fọ̀nà máa wá ó ti jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin adẹ́dá àti ntaadá adẹ́dá lọ́lọ́run gbogbo nǹkan tó kù ẹ̀dá làwọn adẹ́dá ló yẹ ká sìn ká mọ̀ sí ntaadá. ọba tó ga lọ́lọ́run ọba sọ̀rọ̀ apòwe ọba sọ̀rọ̀ yóò pa obì yóò sì yọ kíná gbé yóò yọ àbìdùn kó lè yé wa ọlọ́run ọba ní ẹjẹ́ ń fún yín lápéjúwe tọrọ yóò fi yé yín ọlọ́run ọba ní kálẹ̀ ní. ọlọ́run ní àpéjúwe àwọn tí wọ́n mú òòṣà tí wọ́n sọ́dọ̀ lọ àwọn tí wọ́n mú òòṣà tí wọ́n sọ di olùgbàlà wọn àwọn tí wọ́n mú ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tí wọ́n sọ wọ́n di àjípè nínú sẹ̀mí ayé tí wọ́n ọlọ́run ni wọ́n ti sọnù ọlọ́run ní àpéjúwe ìsọnù wọn kò yàtọ̀ sí. alẹ́ ní sáwà tí ó ṣàyàtì ló fi lọ. àpéjúwe wọn ò yàtọ̀ sẹ́ni tí àjá gbé lọ. mo rò pa amọ̀tán pè lájà àlìjẹ̀nu ni láàbẹ̀rẹ̀ wípé ọlọ́run ọba kò sí ní ẹfẹ́ sọ gbogbo ọlọ́run ti sọ a ṣàlàyé ọ̀rọ̀ lórí eléyìí só lè ṣẹlẹ̀ kárẹ́ nìkan wọn ò rí mọ́ nígbà wa padà gbọ́dọ̀ òun kàṣáàgì nìkan kàn sáàdì kankan tó òun kàn sáàmọ̀ tó wà tọ́lọ́run bá fi nǹkan kan pòwe ní tó lè ṣẹlẹ̀ ọlọ́run fi máa ń pòwe ọlọ́run ọbọ̀ ní masalú lẹ́dínà مثال الذين حملوا توراة ثم لم يحملوها كمثال الحمار ọlọ́wọ́ bá كمثال كمثل الحمار àpéjúwe àwọn tó nímọ̀ tí ó lò ó dà gẹ́gẹ́ bí àpéjúwe kẹ́tẹ́kẹ́tẹ́ tó di ẹrù tíra ṣùgbọ́n kò mọ̀ tí ń bẹ nú ẹ̀ gbogbo aná làmọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ máa ń ru ẹrù gbogbo ẹrù tí kẹ́tẹ́kẹ́tẹ́ wá rù ẹbí kẹ́tẹ́kẹ́tẹ́ léèrè pé kí ni ìwúlò ń tó rù kò mọ́ kó kàn dààmú kó rù ibi títì ẹ̀ parí sí nìyẹn àwọn àfáà ní gbogbo tọ́lọ̀ máa fi ṣàpèjúwe tó bá rí in tó ń ṣẹlẹ̀ tó sì lè yé wa ọlọ́run fi máa ń ṣe àpèjúwe ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ìsìnà wọn kò yàtọ̀ sí ìsìnà nìkan fèlè ó dà bí ẹni tó lùdà ìkó ìstàwátìú ṣayatin ọ̀nà méjì ni wọ́n fi tu ìstàwátìú istahawa látara huwa àbí látara hawa ó ń bẹnu àwọn onímọ̀ nípa èdè lábẹ́ ìmọ̀ tafsir wọ́n ní istahwatiu wọ́n lòun náà ni ẹni tó ṣe wípé nǹkan kan gbé lọ sí ààyè kan huwatun sahiq ó gbé lọ síbi tó tefe tí ò ti rí èèyàn kankan ní ilé òkú tó bá wọ̀tún kò mọ ibi tó já síbi kankan tó bá ń gbọ́ ariwo kò mọ ibi tá ariwo ti ń wá lágbájá yóò wọ̀ tó kò mọ ibi tí ó rìn sí ọlọ́ni àpéjúwe àwọn tó ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run kò yàtọ̀ sí yẹn àwọn míì inú àwọn àfọnímọ̀ tẹ̀síìrì wọ́n ní wọ́n tú sí hàwá ìfẹ́nu ìsàwátí uṣayatinu fil ardi ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tẹ̀sù ti jọba nínú ẹ̀mí ẹ̀ tó fi jẹ́ wípé kò lè dáṣe nǹkan kan ọlọ́run mọ̀já arógun fìtínà àlìjẹ̀nú ìntọ́ dáre ṣùgbọ́n tí ọ̀dá ní òní òṣè tí ó sì máa ṣe nìyẹn ọlọ́run mọ̀já ayé lórí bábá fún wèrè lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bá tẹ inú gọ́tà ní ṣètọ́ ní oníkọ́ lọ sùn sí bọ́bá wa ń sùn sínú gọ́tà ń bẹ bá ní ó mọ́ sùn síbẹ̀ yóò lè fọ orí anybody inú yàrá tó dáa lélẹ̀ tó fẹ́ sùn sí bẹ̀gbọ́ oúnjẹ fún kò ní jẹ́ yóò ní gbẹ́ lòun fẹ́ jẹ subhanallah istahawati tí èṣù ló ń kọ̀ntró ẹ̀ àlìjẹ̀nú ìyẹn ń bẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ inú ṣe ṣe ẹlòmíì ó lọ jẹ́jẹ́ ni àlìjẹ̀nú dúró tó lọ fa àlìjẹ̀nú ẹ̀rẹ̀ ẹlòmíì ń bẹ níbi ká sọ kí ó ká nímọ̀ ìyáláyà ìmọ̀ ó bẹ ṣùgbọ́n ò ní gbádùn sẹ̀mí ẹ̀ ó lè múra dáadáa tí ó bá wá jáde ó lè jẹ kan òní ó wọ̀ pàdé ẹni tàbí bọ́n ní àlòlé nínú bí tòní ṣe gbà ìmọ̀ sì ń bẹ tí bá ń sọ̀rọ̀ kì í ṣe pé nínú tàn ntààrí ni tààrí dáadáa bẹ́ẹ̀ ni láàrin gbogbo àwọn èèyàn ó sọ̀rọ̀ dáadáa lọ yóò sọ̀rọ̀ dáadáa ah, ọ̀rọ̀ gidi la ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ burúkú àwọn yóò àmọ́ bàá kí ló dé máfà ti ń sọ iná òun kọ́ òun kọ́ mọ́ ó lè jí lọ́gàn ọjọ́ òru kó ti pọ́ ọmọ tó bínú obìnrin náà ni wọ́n lọ bá sùn ọmọ àwọn kẹfà bó òun mọ̀ nígbẹ́ òun mọ̀ nígbà ó bá ṣe tán yóò àmọ́ sunkún nínú ilé ní tó fọwọ́ ara rẹ̀ fa ní ló fi jẹ́ pé téèyàn bá ti dúró níwọ̀n bí tọ́lọ́hun fi ọ́ sí èyí ó kan àdánwò ọlọ́run àwọn afọ àwa tí wọ́n tún tu lọ́nà kí ìsàwátìhù ṣayatin. kàlẹ́rì ìsàwátì ṣayatin rúfin ọ̀hún. èyí ó wù káwí nínú méjèèjì ọlọ́run ọba ó n'inu nínú àyà yìí wípé èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n lè nílapa nínú ọmọ nìyẹn láàfin máa rí ilé ní ẹ̀rẹ́ lómi alálejànú ni ti lómi ní bá ẹ sì rẹ lómìn ní ó bá di wípé ẹ bá wàtì ẹ bá rí mọ́ ẹ dààmú dààmú dààmú dààmú dààmú ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún mẹ́wàá sáré lẹ́bàá kan rí njọ́ kan alágbájá bóò ló ṣe jẹ́ nípa àdúgbò yìí náà ló ń wá láti ẹjọ́ yìí òun wò yìí ṣùgbọ́n òun ò lè dọ́dọ̀ yín gbégi lórí àjà ló gbé òun lọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè wáyé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa àwọn nǹkan tó sì lè jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun náà ni gbogbo ààyè táwọn ìyapa àṣẹ ọlọ́run bá ti pọ̀ ààyè tí ìlòdì sífẹ́ ọlọ́run ọba bá ti gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ a máa ṣẹlẹ̀ táwọn àlìjànú ò ní kápá in tí wọ́n ṣe ní irújú náà ni wọ́n fi di lójú wọ́n wàá máa lò lọ́dọ̀ tí wọ́n ọkàn máa fi ṣeré a fẹ́ ní ọmọ ẹ̀dẹ́ èèyàn kan láwùjọ wa káwa náà kásá máa wù ká máa fi ṣeré yóò wá ń bẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀mí bá wá dé yóò ti wá kọ́ idán lọ́dọ̀ wọn lẹ́fì máa rí pé ọmọ tẹ́ ń wo yẹn tó bá bu yẹ̀kẹ́ báyìí bá dókè yóò dowó àjà ló gbé lọ idán ló kọ́ lọ́dọ̀ àwọn àlìjẹ̀nu torí pé ìjọ ṣẹ̀ṣẹ̀ lọ́mọ ọkọ ń ta yẹn òun lọ kọ́ láti ìpìlẹ̀ torí pé idán àlìjẹ̀nu náà ló ń kọ́ àwọn onídán nídán òun ò wá kọ́ lọ́dọ̀ ọmọ ṣẹ́ òun lọ kọ́ ẹni tó ń ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀nìkan bá wá dé tó bá ní àà ẹni wòlé ọlọ́ni o ó dìde ọdún mẹ́wàá ní kíníkà fi gbẹ́rẹ́ tó bá dé bọ́ bá lórí fún ọba forí lé ọba orí fún ọyọ kò lè jù àwa lójú torí pé Ọlọ́run ti sọ nínú alukur'an istahawati wo shayatin Ọlọ́run ní àpéjúwe àwọn abọ̀rìṣà pẹ̀lú ìṣìnà wọn ọlọ́run fi ìṣìnà ròyìn irú àwọn ẹni bẹ́ẹ̀ kódà kó máa ṣiṣẹ́ ìyanu ìṣìnà lọ́lọ́run fi ròyìn ẹ̀ torí pé ibi tọ́rọ̀ rẹ̀ ó padà kángun sí ibi ìyaní ọlọ́run ọba lápèjúwe wọn kálẹ́dí stawati ushayatinu fil ardi àpèjú wọn dàgẹ́ bí ẹni tí àwọn àlìjànú tí wọ́n gbé wọn kúrò níbi táwọn ènìyàn wà tó wáá jẹ́ olùdá ikó nílé òkó fil ardi níbi òun ní fi sahara nílé òkó olùdá èkó kò mọ ibi tí ń lọ kò mọ ibi tí ó padà sí àìrọ́ hálù nìyẹn lẹ́ni tí dààmú dààbò bá tí ò wá mọ tí ó ṣe bó bá lọ wájú kò síbi tó lè fìrìn yẹn já bó bá lóun padà sẹ́yìn kò mọ òun gan ò mọ bóun ṣe débi tó ń wà. ẹ̀hẹ́n. ọ̀nà làwọn aṣọ حيران له أصحاب ó ti wá ní àwọn ọ̀gá ó ti ní alábàárìn méjì àwọn kan ni wọ́n gbé débi tó wà yẹn bákan náà láwo àṣọ̀háàbùn àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ náà wá ń wá yẹ̀dẹ̀ òun náà hùn ìlàlẹ̀ hùn dáa àwọn èèyàn náà rẹ̀ pé lágbájá ń bu lọ wá ó ń gbọ́ in tí wọ́n ń wù yẹn ṣùgbọ́n kò mọ bí ó ṣe lọ bá wọn kò mọ ibi tí ó gbà àwọn tó gbé débẹ̀ yẹn wọn ò jọ mọ bó ṣe débẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jí gbé kọ́lọ́n kó sọ wọn bẹ̀ bí wọ́n ṣe jí gbé wọ́n ti dì í lójú wọ́n di gbogbo ẹ̀ sọ mọ̀ kí tọ́ bá lajú ó lè mọ̀ kí ọ̀nà ọ̀gbẹ̀sẹ̀ lẹ́gbà ọ̀nà kìíní kò sí yẹn ń bẹ̀ ó kàtà ní dẹ́bà rẹ̀ ń bì kan ìlú ibo ló ń wà kó mọ́ níbo ni ẹnìkan wá ń kọ́ lu ẹ̀ ibo gan ló wà òun ò mọ ibi tó ń wà subhanallah ọlọ́run ọba fẹ́ fún wa lápèjúwe ìṣìnà tó ń bẹ lára àwọn tí ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní pé tí ò ní fẹ́ jẹ́ wọ́n kúrò ń bẹ̀ á fi ibẹ̀ fún wọn bẹ́ẹ̀ bá wa ń pè wọ́n tán bá fẹ́ dáhùn ah, bàbá náà dáhùn eléyìí náà tún kọ́ níjọ́ tí kìíní ṣe kìíní ta ara sí tí gbogbo ilẹ̀ jóná ẹni kìíní yóò ṣiṣẹ́ ò ní jẹ́ wọ́n kúrò á fi ibẹ̀ sí fún wọn àpèjúwe wọn dà gẹ́gẹ́ bí ẹni tálìjànú gbé lọ́ọ̀bì kan tí o mọ ibi tó ń gbà débẹ̀ tí o mọ ibi tó ń lè gbà jáde ìwà ń gbọ́ páwọn kan ní o mọ ẹbọ sólè lọ. bẹ́ẹ̀ làpéjúwe àwọn ọlọ́nira ànábì mọ́ dára rẹ láàpù ìwọ sọ tiẹ́. àwọn tá a bá fẹ́ lànà wọn àmọ́ bá ṣe là wọ́n àwọn tí ò sì ní gbọ́ pórí tí wọ́n kú sí nìyẹn kan lè jìyà torí ipò torí ìyà la fi dá wọn ọlọ́run ọba ọba tó mà péjúwe ṣe ni kọ́rọ̀ lè yé wa kálẹ̀dẹ̀ stawatu shayatin. kálẹ̀dẹ̀ stawatu shayatin fil ardi hayran lahu hayran lahu ashabun yad'unahu ila al-huda. bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn wọn náà wà máa pariwo lórí rédíò nínú tẹlifíṣàn làwọn ashabun ẹni tó èèyàn rẹ̀ bá sọnù òkúkú ní dákẹ́ yóò bọ́ sọ wípé ọmọ wọn kú ó ọmọ wọn nù lọ àwọn náà máa wá kiri wọn máa ibi tí kódà wọn ó wá sínú ìkòròfò sáná àlésọ bóbi tí ọ̀yẹ̀ kan wá sí ni wọ́n wà wọ́n wá máa pè é wọ́n bó bá ń gbọ́ gan kò lè jẹ́ pé wọn kò mọ bí ó ṣe lọ bá wọn ọlọ́wọ́n bá ní bó ṣe rí nìyẹn ìrẹ́ ànábì ẹ̀yin náà dà gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀yin rí wọn pé ìyẹn ẹ̀fẹ́ kún ẹ̀ ń pè wọ́n níbi òòsà kún ó kúrò ṣùgbọ́n tó ti dè wọ́n mọ́bẹ̀ ti dè wọ́n mọ́bẹ̀ ló jẹ́ wípé tá a bá ríra wa pa jẹ́ mùsùlùmí ẹja dúpẹ́ fọ́lọ́run kì í ṣe mímọ̀ ẹ ṣe wa tó bá ṣe pé bàbá olóòsà ló bí wọn náà tó ṣe pé wọn náà sì fà kalẹ̀ ìwọ làkọ́ bí náà fà kalẹ̀ gbogbo ń bá lọ tán ìwọ náà lọ́wọ́ mọ̀ ọ́rù gbá ọ̀sùn kiri tó ṣe pá kúrò ń bẹ́ẹ̀ tó di wàhálà tán bọ́ ọ kú ò lágbájá tó lòun ò ṣe mọ́ sọ ọmọ tó ṣẹlẹ̀ sí wọ́n ka bíi mẹ́ta ìwọ náà sì rí lóòótọ́ ṣùgbọ́n dọ́gbé ní alìkìyàmọ̀ kò sí tó kọlọ̀ pẹ̀lú yẹn ẹni tọ́lọ́run bá fẹ́ so mọ́nú sínà kí ìyá lè jẹ́ ọlọ́run mọ bí ó ṣe dè mọ́ bẹ́ẹ̀ ẹni ọlọ́run bá sì fẹ́ fọ̀nà mọ́ ọlọ́run mọ bí ó ṣe fọ̀nà mọ́ ló fi jẹ́ pé lẹ́yìn ááyà yìí ọ̀rọ̀ Ibrahim ọlọ́run lọ sọ láti lè jẹ́ kó yé wa wípé ẹfọ́ kan balẹ̀ ẹni tó wọn ò bá fẹ́ ó kú bẹ́ẹ̀ òun ó padà mú kúrò ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wá jẹ́ kó yẹ wa wípé láwọn asọ̀hábùn yad'unahu ilal huda láwọn asọ̀hábùn yad'unahu ilal huda tìǹà ọlọ́wọ́n bá ní táwọn èèyàn wà máa sọ ní wípé tìǹà ẹ máa bọ ẹ máa bọ ẹ má kù sínú òòṣà yìí ẹ má nǹkan mí lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n wọn ò ní ilé wá illa yasha Allah àfẹ́ntọ́lọ́wọ́n bá bá fẹ́ ṣàánú nìkan ló kù náà. Ọlọ́run níra ànẹ́bì sọ fún wọn bẹ́ẹ̀ sì ní iná húdá lọ́yìn ohun alìhúdá ojú ọ̀nà mọ̀ tọ́lọ tí ṣe Islam ó nìkan lọ́nà gbogbo òyókù fèkì ní ọlọ́ni iná húdá lọ́yìn ohun alìhúdá نعم وأمرنا لنسلم لرب العالمين ọlọ́nira ànábì ẹ sọ fún wọn gbogbo àwọn tó kọ̀ tọlọ́hun ọba sílẹ̀ wà òmìnirínà ìtàn pa wá láṣẹ tán pẹ̀yìn náà láṣẹ tọ́lọ́hun ọba torí rẹ̀ dá gbogbo wa nínú sílẹ̀mọ̀ lè ọ̀bẹ̀rẹ̀ àlẹ́mí ó náà ní kíkú wa wa kájúwọ́ wálẹ̀ fún ọlọ́hun ọba tó dá gbogbo àgbáńlá ayé kájúrọ kájú ọwọ́ wálẹ̀ kátẹ̀ láṣẹ kájú ara wálẹ̀ kájìnà sí ń tọ́lọ́wọ́ bọ́ ọba fẹ́ nítorí torí rẹ̀ dá wa náà nìyẹn àṣẹ tí wọ́n pa wá nìyẹn òmìnirínà lìnúsílímà lè wa òmìnirínà lìnúsílímà ọlọ́wọ́ bá rẹ̀ ànábì sọ lìnúsílímà látara Islam ìtàn pa wá láṣẹ kí gbogbo wọ́n wá ṣe náà ní ká jẹ́ mùsùlùmí wa umirna àṣetán pa mí tí wọ́n pa wọn náà tí wọ́n pa bàbá Ṣàngó tí wọ́n pa ìyá Ṣàngó tán pa gébú tí wọ́n pa gébú tí wọ́n pa gbogbo wa náà ó náà ní ká jẹ́ mùsùlùmí rọ̀bẹ̀ ń jẹ́ ìsìláàmù ó náà ní ká juwọ́ ju sẹ́ wálẹ̀ tó dá lérò ọbẹ̀ àlàmì ló fi jẹ́ pé bá a ṣe máa ń tu a sọ pé fún ọba ọlọ́run ọba ọba gbogbo àgbá ńlá ayé la ìtumọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé àlàmì nínú èdè ó lè túmọ̀ sí ayé ṣùgbọ́n nínú àgbékalẹ̀ bó ṣe wáyé àlàmì ó náà ni gbogbo ẹ̀dá kúlùmọ́ sí wa láà fàhúwà alam gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́hun ní alam sòtá bá wá sọ pé alhamdulillah ọpẹ́ gbogbo ọpẹ́ tọlọ́run ọba ní rọọbẹ ó dáa ká tù sí pé Ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá ìyẹn ló kún tókútà abálọba wo àgbà ńlá ayé agbárùn ń ọba ta lọba tìyẹn àgbánú odò ń àgbánú afẹ́fẹ́ ń ta lọ bá gbogbo yẹn tá a bá ti sọ pé lérò gbogbo tí ń jẹ́ dá pátá ọba ní darí gbogbo wa ìjọmọ nìyẹn ní ìjálìjànú ní ìjẹmọlẹ́kà ní ìjókè ní ìjẹlẹ̀ ní ìjẹ́ẹ̀rà ní torí ó jẹ gbogbo ẹ ti bọ alam ṣe náà ní kíkó ọlọ́run ọba ọlá ẹ̀sìn mi bọ̀ wá lọ́rùn islam ló fi jẹ́ pọ̀rọ̀ yìí sọ níwájú ọlọ́njọ́ gbèjà alìkìyàmà ọlọ́run tó ni pé lèmi o níwájú ta nàṣọ́ra lèmi o kí ọlọ́run pẹ̀lú nàṣọ́ra ọlọ́run ò gbẹ́ni kankan nàṣọ́ra nù kúránì ọlọ́run ní alẹ́dínà kọlu iná nàṣọ́ra ọlọ́run ní àwọn tí wọ́n pera wọn ní àwọn tán pera wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ ń pè wá ó pè wá ní mùsùlùmí ntọ́lọ́ ń pè wá ní ẹnu Qur'an mùsùlùmí lọ́lọ́wọ́n bá pe gbogbo ẹni tó tààrán sẹ́sí tààrán òjíṣẹ́ sí tó sì gba iṣẹ́ tí wọ́n rán sí mùsùlùmí nìyẹn ó wá ṣe é ṣe kó ṣe pé ànábì Nuhu la rán sí ọ mùsùlùmí ni ọ níbàámu sí iṣẹ́ tààrán láti pàṣẹ Nuhu à ó sì ṣe kó pàdánù Musa làárán sí ọ àwọn ọmọlẹ́yìn Musa mùsùlùmí ni wọ́n iṣẹ́ Musa làárán sí wọn ni anabi Isa mùsùlùmí ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ mùsùlùmí ni wọ́n níbàámu sí torí pé lásìkò rẹ̀ tí ó ti gba ti Musa ní kèfèrí ẹni tí ó bá gba ti Isa lásìkò rẹ̀ kèfèrí lòun ìgbà tánàbí náà tún dé ẹni tí ó gba tànàbí tó bá ní ti Nóà lòun gbà kèfèrí ni torí pé gbogbo sẹ́yìn ẹ ó wà mùtàsálísẹ́là gbogbo ẹ̀ so mọ́ra wọn ni ọlọ́run kan ni òjíṣẹ́ ló pọ̀ ṣùgbọ́n nǹkan kan ni wọ́n gbogbo wá ń wíwá lakọ́dìbá athena fi kulli ummatin rasula. wọ́lakọ́dìbá athena fi kulli ummatin rasula. ọlọ́wọ́n bá nínú gbogbo ìran kọ̀ọ̀kan náà la ti gbójíṣẹ́ dìde. àní ibùdó lọ àwọn jíjẹ́ ní lóòótọ́ kúrò. ọlọ́ni gbogbo wọn pátá iṣẹ́ kan ni wọ́n wá jẹ́ kí ni iṣẹ́ náà Ani ibùdó lọ́ọ̀ha náà ni pé gbogbo ẹja máa sin lọ ká má pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hùn nìkan ni ká sìn ká sì jìnnà sí gbogbo nǹkan tí wọ́n sọra wọn dọ́lọ́hun mọ́ wa lọ́wọ́ àbí gbogbo àwọn nǹkan táwa náà sọ dọ́lọ́hun mọ́ra wa lọ́wọ́ ká jìnnà sáwọn nǹkan yẹn ká má pè wọ́n lọ́lọ́hun lọ́lọ́hun ọba fi sọ láàyè pé ń ta apáyín láṣẹ kẹ wá ṣe láyé onáà wá jẹ́ mùsùlùmí وأمرنا لنسلم لرب العالمين ونقيم صلاة واتقوه وأن أقيموا الصلاة واتقوه nígbà tẹ́ bá ti wá jẹ́ mùsùlùmí kìí ṣe pé lórí ahọ́n irun gbúdọ̀ kún ìjẹ́ mùsùlùmí tí ò nírun nú asán ni. Irun èyàn lè jẹ́ muhammadu ló kọ bí ìbá kírun kèfèrí ni ọlọ́wọ́n bá ní nígbàtí ẹ bá ti mọ̀ wípé torí ìsìláàmù la ṣe dá yín torí ìsìláàmù la fi rán gbogbo àwọn òjíṣẹ́ sí yín in tó gbúdọ̀ tún tẹ̀lé ni wà ní akímù sọ́lá ẹ gbúdọ̀ tún mọ́ gbẹ̀rún dúró gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá pátá gbogbo wọn ni wọ́n kírun akálá àwọn bá a ṣe tó fún wọn ló yàtọ̀ síra wọn ànábì Ìsá ó kírun oníwàjà alani mubarakan aina ma kuntu wa awsani bis salati waz zakati ma dumtu hayya wa barran bi walidati wa lam yajal jabbaran asiya ọlọ́run ọba ní ìrẹ́ Ìsá máa sọ fún wọn wàjàálání mubarakan àìnà máa kún ọlọ́wọ́n bá ṣe mí lọ́mọ oníbùkún ní gbogbo ibi tí mo bá wà. wà á sọ ní ibi sọ́lá ti wá zaka máa dùn tó àyíyá. ọlọ́wọ́n bá sì pa mí láṣẹ wà á sọ ní ó pa mí láṣẹ bisọ́lá pé kí n máa kírun wà kí n sì máa yọ zaka máa dùn lókùrú ìgbà tí ẹ̀mí bá ń bẹ lára mi ọlọ́run ti pa mí láṣẹ bẹ́ẹ̀ ànábì Ìsá nìyẹn ló fi jẹ́ wípé gbogbo ẹ̀sìn tí ò bá ti nírun nu eré ni ọlọ́run ọba ti sọ ní tẹ̀fsíìrì tó ṣáájú báwo ni ijó ṣe fẹ́ jẹ́sìn ijó kò ní ìdí kákọ̀ tí èèyàn máa ń kọjú ẹ̀sán àwọn alájò tá torí pé àwọn kan ń bẹ tí wọ́n ń kọ́jú àwọn kan lọ ń kẹ́kọ̀ọ́ nípa àyàn yunifásitì ìjó drama kìnnì kan tíátà àti àgbà àwọn ọmọ àwọn dramatic art ọwọ́ ló bojú òun ló ní kọ́ọ̀bù ọwọ́ àwọn department wa ni wọ́n ń gbógun ti Islam kí lọ wá débẹ̀ ṣé wọ́n pẹ̀lú tí ń borí ń bẹ̀ wọ́n láwọn fẹ́ máa jó o wọlé síbẹ̀ ọwọ́ àníwò ò ní jó ọlọ́ ah, sí kọ́ọ̀sì mi ni ijó lálà ń kọ́ ṣùgbọ́n bí èèyàn bá fẹ́ kírun yóò kọ́ bá ṣe ṣàlùwàlà torí pé kì í ṣeré èèyàn kọ wípé pé èèyàn bá súnmọ́bìnrin ẹni bó la ṣe wẹ jánábà ní islam fi lẹ́kọ̀ọ́ gbà nígbà tẹ́ ti gba islam báyìí o àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ níyì o àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ níyì o bẹ́ẹ̀ ṣe ṣàlùwàlá níyì o bẹ́ẹ̀ bá wá ṣàlùwàlá tán tẹ́ ẹ bá lọ só subhanallah ẹ wò islam àlùwàlá ti já o jẹ̀mọ́ ẹgbẹ̀ẹgbẹ̀rún jó iṣó àlùwàlá ò torí ẹ̀ já nínú ilé ìjọsìn tí wọ́n ijó tún lọ ní nítorí pé eré náà ni òfin kankan ò dé kò tu lẹ́ẹ̀fi máa mọ̀ pé eré kìí sófin kankan ìtúlẹ̀ ìbáhíyàtul mutlaqa òun ló máa ń wà ń bẹ̀ ẹlòmíì tún tọ́kọ́ yẹ mújó ẹtún fèsì ara yín ọkùnrin àtobìnrin ẹfọwọ́lé nígbàyà kádùá o máa lọ kó máa wo bí ọkàn rẹ̀ ṣe bó ṣe ń ṣe kí wọn náà o máa fọwọ́ lé àyà tiẹ̀ náà kó wé kólúwa. kò sẹ́nìkan tí ó bèrè ẹ dákun o ṣé bó ṣe yẹ ká nǹkan ìbéèrè wáyé lórí èèyàn ìta ló fẹ́ béèrè gíngínì ìbéèrè fẹ́ wáyé bẹ́ẹ̀ sí ìbéèrè ò lè wáyé lórí ẹ̀ nítorí pé eré òun náà ló bi ṣùgbọ́n sí Islam ìrun tá a tún ní ẹ kí àsùnbà iye báyìí lẹ́ẹ̀kì in tó tún ba ìrun jẹ́rì nǹkan mi ń bẹ tó bá ṣẹlẹ̀ ìrun ọba jẹ́ sùjúdù sáwí ìforíkanlẹ̀ báyìí lẹ́ẹ̀tún ṣe jẹ́mọ́ kí ló eré mbẹ̀ ló fi jẹ́ páwọn ọ̀lẹ́ ẹ̀dá ni wọ́n fẹ́ sí Islam tẹ bá rọmọ mùsùlùmí ah, Islam lè pọ̀ jù eré lòun fẹ́ lọ́lọ́wọ́n bá fi sọ pé tẹ bá wá jẹ́ mùsùlùmí wọn ni aqimu ssalah ẹ máa kírun wàtàkù bẹ́ẹ̀ bá wá ń kírun yẹn ìrun yẹn gbúdọ̀ wá máa lapa lára yín ìyẹn ni takoa torí pé ìrun yẹn gbúdọ̀ bí takoa sí yín lára ìrun yẹn ó gbúdọ̀ sèso ìbẹ̀rù ọlọ nínú ẹ̀mí yín inna salata tanha anil fakhsha'i wal munkar ìrun ta ni ẹ máa kí yẹn yóò máa pàṣẹ yóò máa kọ ìwà àbàjẹ́ fún yín bí èèyàn bá ń kírun bí èèyàn bá fẹ́ ṣe nǹkan mìíràn kò pọ́n mi lé gẹ́gẹ́ bí akírun ẹlòmínú àfẹ́sílẹ̀ ń kírun o wàtàkù ẹ̀páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń kírun kírun kíkí yẹ kó lápa ìbẹ̀rù ọlọ́run lára yín. torí pọ́lọ́wọ́ bá ti ń bá yín sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ọ̀dọ̀ rẹ̀ náà ni gbogbo yín ó sara tuhsharuna tujma'una alhashiru aljamu wa ilayhi tuhsharun ayé wa ilayhi tujma'un ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni wọ́n kò gbogbo yín jọ sí ẹnìkan ò ní mórí bọ́m̀bì dọ́nà àwọn àlejò pé ẹjẹ́ mi ò dọ́jì hmm, kò sí tẹ́ ẹ bá mọ̀ pọ́dọ̀ ọlọ́run náà ni gbogbo yín ọ o ṣe tiẹ̀ o ò ṣe ọ̀fọ̀ ń wọ̀ kò ní ọ wa ilẹ̀ èyí tó ń ọba tí o kò káàtà kó lé ni ni ẹ máa lọ mo dúró dè yín ẹ ń padà bọ̀ nítọ́lọ́ ntẹ́bẹ̀ òfin ní wúlò ńjọ́ náà nìyẹn ló àà iye ọdún tó wá lò láyé bọ́ bá fẹ́ ṣètò lọ ó ti tó ah, almost ẹ̀rẹ́ lómi aged 95 years ẹ̀ lómi one and twenty years ó tún kú sórí kèfèrí. وهو الذي إليه تحشرون jàmáà kí ló fẹ́ sọ fọ́lọ́run ó lo ọgọ́rùn ọdún láyé ó sì tán lórí ìyapa àṣẹ ọlọ́run níjọ́ tó wá kú tí wọ́n sin wọ́n kọ́kọ́ wá gbé ẹmu lórí sàárè rẹ̀ ẹlẹ́mú mẹ́mú ológogoro mọ̀gogoro wọ́n padà tó fìgò fọ́ra wọn lórí níjọ́ náà lẹ́yìn ọgọ́rùn ọdún tó lò láyé ló fi jẹ́ pé kò ní kò ní ṣe ọlọmọbìnú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí yẹn torí kò ti fi wálẹ̀ kódà o lè má ṣe tọlọ kí nǹkan rẹ̀ ó máa dá gan ọlọ́run ó máa lọ lára ṣèbí ń padà bọ̀ wá bá wa ọlọ́run gbogbo ń tà ń lò lọ́dún yẹn kò tí ì tó ṣẹ́jú kan lọ́dọ̀ ọlọ́run lọ́gọ́rùn ọdún láyé kò tó ṣẹ́jú kan lọ́dọ̀ ọlọ́run tí ò fi nìyẹn kò tó jẹ ìṣẹ́jú kan lọ́dọ̀ ọlọ́run bó ti wùlẹ̀ kó mọ́ látara àdé eléyìí ọlọ́run wá ní ká kírun àwọn àfáà wa ń sọ fún wa nípa pàtàkì irun bí èèyàn bá lóun jẹ́ mùsùlùmí bí kì í bá kírun ó ń tanra rẹ̀ jẹ ni irun ló sọ wá mùsùlùmí tòótọ́ níwájú ọlọ́run ló fà á táwọn àfáà fi sọ wípé ẹni tí kì í bá kírun bọ́ bá kú ó kú sí kèfèrí kódà kó máa lọ mọ́kà lọ́dọọdún nínú gbogbo Ramadan kó máa ṣe umra kódà kó ṣe pé gbogbo èèyàn ló ní jẹun lọ́dọ̀ rẹ̀ kódà kó ṣe pé kò lè má gba àwẹ̀ Ramadan àmọ́ kì í kírun bó bá kú okú sí kẹfẹ́ akálàṣe àwọn àáfàá ìyapẹ ẹnu lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní tó bá ṣe wípé nígbà tá a sọ pé kó kírun gbà tí ń bẹ láyé òun ò lè kírun kankan o gbogbo nǹkan ló lè ṣe nínú ẹ̀sìn ṣùgbọ́n òun ò lè kí ó tako ìjọ́ràn yàrún nìyẹn kẹfẹ́rí ni tí ò sí yapa lọ́dọ̀ àwọn àfa lérí ẹ̀ àwọn àfa ní ṣùgbọ́n tó bá pẹ́ nìyẹn nígbà tá bàbá alágbájá ẹ̀ máa kírun ẹ̀ máa bá a bẹ̀ lọ́n wàláì ó máa wòun náà kí àmọ́ òròjú náà ní sáwọn bò ń bẹ̀ lọ́n takasulan òròjú ni òjò ó kí ó wá tán bẹ́ẹ̀ nígbà wá tán wá pé ìmáàmù àdúgbò pé lágbájá ṣe máa kírun ìmáàmù àárín mọ́sálásí rẹ o àwọn àfa ní tó bá ṣe wípé gbogbo ìgbà tí ìwà kírun náà tán bá bí lè pèpà lágbájá ìwà kírun ní tí mo ń sọ ni pé ẹ wo ẹ bá bẹ lọ lọ́wọ́ ṣe rọrùn ẹ sábà bá bẹ lọ́wọ́ lọ́wọ́ ṣe rọrùn tẹ́gẹ́ bí ṣe ń sọ nìyẹn tí ò sọ pé ìrun kọ́ ìrun ni àwọn àfáà pín sí méjì lórí irú ẹni bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ní kódà kó ṣòro ju bọ́ bá kú lérí ẹ̀ kèfèrí ní àwọn abala kejì náà àwọn onímọ̀ wọ́n ní ákírun sí la nítorí pé kò ta ko ìjọ́ràn yànrun òròjú ló kó bá a wà á fi ìdájọ́ rẹ̀ sí ìdájọ́ ó kú òun ó kọ lọ ìdájọ́ ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ò tí ì tó kú fòrò ìyẹn ni ibi tí àfa àwa Sheikh Nasiruddin Al-Albani ìyẹn ni wọ́n dúró lé lórí ṣùgbọ́n tàkọ́kọ́ tá a sọ Sheikh Bumbaz ní tí wọ́n dúró lórí nìyẹn sheikh wa muhammad sọ́ọ̀lì ibn uthaymin ìyẹn ni wọ́n dúró lé lórí àfọ́ wa sọ́ọ̀lì ibn fawzan alfawzan ìyẹn làwọn náà dúró lé lórí pé mo wá ń sọ fẹ́ nìkan jẹ́ pé tá a bá mú ìdájọ́ tá a kọ́kọ́ ń ó mọ̀ sọ wọn náà ẹni tó kírun sí bàbá rẹ̀ láàánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́run adúgbò lọ́dọ̀ rẹ àwọn tó bí àwa kírun ọlọ́run mẹ́jọ wọ́n fi irun lẹ̀ àwọn ìyá tí wọ́n bí wa ń kírun ọlọ́run mẹ́jọ wọ́n fi irun lẹ̀ àdánwò ńlá ni kí bàbá rẹ mọ́ kírun àfẹ́ ẹ̀ máa kírun ẹ̀rọ àgbẹ̀nẹ̀ sọ̀rọ̀ tàbá kí ìwọlọ́gbàá tá a bá fẹ́ lo fatiwa àtàkọ́kọ́ bí bàbá yẹn bá jáde láyé ògbúdọ̀ kírun sí la kódà ògbúdọ̀ ṣàdúrà fún ṣùgbọ́n tá a bá fẹ́ lo fatiwa ẹlẹ́ẹ̀kejì òun dẹ̀ wọ́n ní nígbà tí èsè kó tako ìrun yẹn lójú méjèèjì ṣùgbọ́n òròjú ló kó bá ní òfin kírun bó tilẹ̀ jẹ́ pé àláwíjàre ọlọ́run ọba fún wa ní twenty four hours lójúmọ́ èyí tó fi ní ká sin lọ́run ká kírun kò tó wákàtí kan ló tún lò ráyè twenty three hours tó kù ó fún ọkọ omi ṣe tiẹ̀ tẹ́ mọ̀ pọ́rọ̀ yẹn gun ò ṣe é sọ níwájú ọlọ́run tó gbéjà lè kíyàmà ọlọ́run ọba sọ pé a ní àkìmù ọlọ́run ní a ẹ má kírun ìrun dọwọ́ yín gbogbo ẹni tọ́mọ bá ti bàlágà lọ́dọ̀ rẹ̀ ká pa á ní dandan fún wọn ìyàwó wa ká bàjà lérí ẹ̀ mọ́jọ ó ṣe pé torí pé ó kọ oorun ìyàwó kọ oorun alábàdé kí ló fàjà balágbájá ẹbí lèrè ẹbí lèrè èmi ò lè máa ra oúnjẹ sínú ilé kéèyàn máa fún mi ṣòfò kí ní ìṣẹ̀lẹ̀ kẹfà èmi ò lè kẹ́ máa fóúnjẹ ṣòfò ẹ́ máa kún ó sì gbogbo nǹkan sókè inú ilé wọ́n máa disturb mi kí ní kankan kan ṣéyìn náà ló wà tẹ́ ẹ̀ nà ìyàwó tí gbogbo ojú báyìí

níta ń sọ ilé mọ́tò ó tún gbé pẹ́ẹ́lí mbẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kan bẹ́ẹ̀ bá débi ilẹ̀ haúsá àbí èèyàn bá dé èèyàn tásìkò òun bá tó báyìí títàtítà àkòsẹ́nìkan tí ó fi òun ṣeré títàtítà yóò kún ọkọ̀ gan ó dúró gbogbo ọ̀tá òkun àwọn yóò mọ kírun kódà lọ́sùn ti wá agboolé kọ̀ọ̀kan ní máa ṣe fáàrí àìtí gbọ́pà ní mọ́sáàsì nulẹ̀ kọ́dà ẹni tí èsè mùsùlùmí tọ́jọ́ mọ́ ẹnu léhun oníhòdáwó yóò ní a ah, bó o láàṣẹ lọ mọ́ kírun nílé ilé tánlẹsẹ̀ ah, tẹ́gbẹ́nu ilé tiwa ẹ̀ náà ah, ẹ̀dá kọ́mọ́tálásí wa mọ̀nà gbogbo ọmọ ilé ní ó dáwó bí yẹn bá sì délẹ̀ Yorùbá ẹ̀ẹ́rẹ́ àwọn mọ́sálásí ńláńlá lágbóolé wọ́n lẹ táìsì gbogbo ẹ̀ wọ́n tẹ́rọ̀gì síbẹ̀ bá sùn bá a bá tó gbogbo mọ́sálásí òkun tinú ti ta bọ́ bá dà ilà gbogbo ẹ̀ òkun bóde ala bóde mọ́gìrì bóde ṣáì gbogbo àwọn ìyá gbogbo àwọn ìyá gbogbo wọn wá kírun ṣùgbọ́n níbi táwọn ti pàdé sáàkù kan nígbà bá bá tún ẹ jáde ẹ wá kírun òun ní ọ̀dà kí gbogbo gbogbo tó tó bá rí òsè òun ní ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ bá wá o márùn <laughs> kò sí ní tó fàájú pé àmọ́ pàtàkì irun yẹn ànábì muhammad sallallahu alaihi wa sallam básìkò oorun bá wọlé ojú ànábì ayípadà gbogbo ohun tánábì bá ń ṣe òní kò ní kò ní lójútùmọ́ lásìkò oorun bá ti tó ànábì nìyẹn ìwọ lásìkò oorun wá tó pé wọ́n ti pèrò wọ́n mọ̀ ti pèrò yàá mọ̀ ṣe ń tàn ṣe lọ ìrún òpin sáà sí òkú lọ bìkan ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam tán bá ti pèrún kódà àwọn sàábé tán bá wà ànábì lọ tánábì bá ti wọlé tí wọ́n sì ń kóra dúró láti kanlẹ̀kùn má nàbì lórí torí pé nínú ẹ̀kọ́ kò sígbà láyé ká máa pariwo yìí táwọn sàbẹ́ bá ti kanlẹ̀kùn kíní kan táwọn ọgbọ́n kankan wọn ò ní kàn mọ́ wọ́n ti wá mọ̀ pé gbogbo kó omi dè kó omi tán bá ti pèrun ànábì ó jáde sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ kó sí dánàbì kó sùn wọn ò jí so wọ́n wà á ní àsìkò wọn ti fẹ́ ẹ̀dá dúró ànábì ó jáde iná fi máa lọ tájẹ̀tì àsìkò oorun bàbá ń wá ní bàbá rí gbà básìkò oorun bá tó gbogbo tá a lè bá wọ ara nàbí sọlá ọsàlá ṣùgbọ́n wà á fà àsìkò oorun gẹlọ ń dá lèjò ló gbà àbá à ń dóde mọ́sálásí ẹ máa kí ẹ máa kí ẹ máa kí ẹ máa kí à ń bọ̀ ìrun yẹn là kọ́kọ́ ẹ kí wọ́n mọ̀ wá mọ̀rún bẹ́ẹ̀ yẹn bá jó níṣòwò gbẹ dákun àbẹ́ lọ ra ń bò àsẹ́yìn ò nídìí owó ni àà mo nídìí owó jù yín lọ ṣùgbọ́n èyí tí mo fẹ́ lọ ṣe yìí ó ṣe pàtàkì ẹ jẹ́ káyé ó mọ̀ mọ̀ wá bá a bá ṣe fọwọ́ mú un lọ́kùnkúndùn sí níyàwó wa náà ó ṣe mú bẹ́ẹ̀ làwọn ọmọ wa náà ó ṣe mú bẹ́ẹ̀ ẹja ṣe àkólé kan lérí ìmọ̀ kọ́ mọ́sálásí sádùúgbò tá a bá wà ká sara wa jọ ká ní mọ́sálásí tá a ti mọ kírun gbogbo àwọn new sites ẹja ní mọ́sálásí abẹ́lẹ́ ọ̀hún kó ṣàánú wa bẹ́ẹ̀ yẹn bá rìn kiri ojú ó rí oríṣiríṣi abẹ́lẹ́ ọ̀hún tóbi rẹ̀ kó mọ́lẹ̀ ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó kó nìrun nínú ìgbésí ayé ìjẹ́ ó kọ́ mùsùlùmí nìkan ò tó ìrun olùpó ẹ̀sìn abẹ́lẹ́ ọba ní tóbi rẹ̀ kó mọ́ṣẹ́ àfihàn wá lọ́rùn ọlá àti tóbi ọlọ́run kẹlímọ̀ta ní ọ̀rọ̀ عظمتان للرحمن سبحان الله بحمده سبحان الله العظيم والسلام على رسول الله ẹni tí ó ń ka quran ó ti ní quran lórí sẹ́ẹ̀tì ó wá ń ka quran orí sẹ́ẹ̀tì yẹn ló ti ń ka quran ṣé yóò gbalada àbí ò ní gbalada bẹ́ẹ̀ ni yóò gbalada torí pé ti ń kà ń Kùránì náà ní kà tó bá kà lórí ńkọ́ tí ò ti ẹ̀wò kankan kò sí ẹ̀rí lórí pé gbígbé Kùránì lọ́wọ́ ló mú ládàá wá ń tà kà ní ó ládàá alábìnrin lórí aráàfin kọ̀ọ̀kan èèyàn gba ládàá mẹ́wàá so yín ti ń kà lórí sẹ́ẹ̀tì yẹn kódà nǹkan mẹ́wàá lórí sẹ́ẹ̀tì pé wọ́n scan ni Kùránì ni wọ́n scan tí wọ́n fi síbẹ̀ so ti yé ìbéèrè míì tó wá jáde wípé gbàtí Kùránì ti wà lórí sẹ́ẹ̀tì tó bá wà lápò yẹn tí yẹn bá wọ tọ́lẹ̀tì ńkọ́ kìí ṣe kùránì ló gbé wọ tọ́lẹ́tì o gbọ́ bá kìí ṣe kùránì ni torí pé in tó ń wò ń bẹ̀ yẹn àwọn programs kan ni tán bá fọ mọ́lẹ̀ kò lè rí gbogbo ewé ojú ewé kùránì yọ mẹ́ so ti yé aha so idan bẹ́ẹ̀ni yẹn bá ń kà nínú mosque tó fẹ́ tìláwa tó bá rí kùránì kò gbé kùránì àdúrà tẹ́mi kan lè fún ẹni yẹn ni wípé téèyàn bá rí kùránì ó dáa kéèyàn ó gbé kùránì tẹ́ bá tan sex yóò kọ́kọ́ bù mọ́ ojú èèyàn ìwọ́n tó lo glasses tó sáà yìí tó kí n tó tó kọ́ ọbẹ̀ kò ní clear dáadáa ọkàn ń dojú rẹ láàmú so tó bá pẹ́ ojú yóò mọ wíkì ọ̀n dojú yẹn láàmú ni èyí tí wọ́n kọ́ tó bóòdì lọ gbé kọ́fẹ̀ kò ní ìdíkò dojú láàmú ọmọ farabalẹ̀ ká so ti yẹ àìmọ̀ràn jẹ́mi kan lè mú wá lórí àlàáfíà ojú ni ṣùgbọ́n pé ṣe yóò gba ládàá àbí ògbó ládàá rẹ̀ yàtọ̀ sí ẹni tó ń kà nínú èyí tó gbé lọ́wọ́ ẹni tí ó wá sí mọ́sálásí tó yẹ pé òun ló ní mọ́sálásí tó fi ṣọ́ọ̀bù kí mọ́sálásí tó tún gbowó ibẹ̀ kí ni ìjìyà ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àlè sọ jìyà kankan fún olùnìkan rẹ̀ ó sì lówó ọmọ gbowó lórí rẹ̀ ó sì ń kírun àlè tó fi kò nírun gan àmọ́ ó ṣàfihàn pé nǹkan ò yé tó ti yé ó ṣàfihàn pé nǹkan ò yé ẹlòmíì sì lè wà ní kọ̀ǹdíṣàn tó ṣe wípé kò sí nǹkan kan tó lè jẹ ẹ̀dàkùn kankan tó ń ní nìyí òun sì fẹ́ tà á tẹ́ ti mọ̀ kó mọ̀ tà sẹ́ẹ̀mọ̀ fún olówó ń bẹ̀ lóṣooṣù inshallah fún yìí so masala mi wáyé lábẹ́ ẹ̀bẹ̀ yẹn pé ǹjẹ́ a lè ta mọ́sáàsì ẹ̀dàkùn ẹ̀dà ta mọ́sáàsì jáde àwọn àfáà ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ sì kọ́ tí mọ́sálásí kan tá a bá rí pé ibi tó wà yẹn bí wọ́n ṣe irú ìbéèrè yẹn àwọn ìbéèrè àwọn ìbò ni tó máa ń béèrè ní western world bíi UK àwọn àyè míì máa ń bẹ tó yẹ pé ó ti nírú ilé tí wọ́n fẹ́ kó wà ń bẹ̀ lórí master plan ní àdúgbò ṣùgbọ́n ẹ̀yin ti lọ kọ́ mosque síbẹ̀ wọ́n wá ní ní tó wà ń bẹ̀ ní wípé ó súnmọ́ kan padà wó mọ́sùkì yẹn o tí wọn ò bá ti kọ̀ǹfàtì ẹ̀ sí nǹkan báyìí pé ọ̀dà ẹja àtà kálọ̀ fi ra lẹ́mí ìsibí tí alẹ́ àtà mọ́sùkì wọn àlọ́ fi kọ́ so tá a bá sọ pé àlè tà ń sìn ẹ̀rì pé wọn ò ní lè rí ṣe so ìdí tá a fi lè tà nù ṣùgbọ́n bàbá kan ló fi lẹ̀ mọ́sálásí lẹ̀ mọ́sálásí yẹn dẹ̀ bọ́ nítorí wọn bẹ̀rẹ̀ ni pé àti báyìí rí lẹ̀ kódà ṣe mọ̀ pé plot níbí àti báyìí lẹ̀ bí five plots so tẹ̀ máa kọ́ mosque kódà àti báyìí kọ́ mosque ṣùgbọ́n ṣe rí a plot títí ọba lẹ́sìdá yìí o àfẹ́ àfẹ́ wù àfẹ́ tà tó ti yé èèyàn wá ní ilé ọlọ́run aláàfin ń bò mí àtàyàn lẹ́tọ̀ọ́ tó ti yé so àlàyé yẹn nìyẹn ẹni tó ń gbénu ilé kan tí yẹn padà discover pé wọ́n ti sìnkú sínú ilé yẹn ọ̀rọ̀ yìí ò ní ánsà méjì ò lè kírun bẹ́ẹ̀ kódà nínú ṣẹ̀ríà Islam mọ́sálásí kan tá a bá mọ̀ pé wọ́n sìnkú síbẹ̀ ní táwọn àbá sọ ni pé àgbọ̀dọ̀ kírun bẹ́ẹ̀ kódà kò sí mọ́sálásí kan tó wà ládùúgbò rẹ̀ tá a bá wá rò pé ah, ṣé mọ́sálásí ọ̀ wà waste ni bó ṣe tó yìí á wà á wú sàárẹ̀ wọn kódà bó ṣe gun kẹ̀kẹ́ á kó kúrò á lọ tún sí tí ẹ bá sọ ẹlòmíràn pé àà ah, ah, kí ló le tó bá yẹn wàhálà yìí ti pọ̀ jù kò le nígbà ń ṣe títì níjẹ́ òní láàkálẹ̀ bẹ́ wọ́n wú kú kó ń bẹ̀ wọ́n sì lọ bá wọn tó sin síbò mi tó bá yẹ pé lórí ọ̀rọ̀ ilé ayé a lè ṣe báyẹn kí ló dé tàbí lè wú kú kó ń mọ́tálásí lórí ká lè mọ ìríjọsìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ òlé wókò olóko ọ̀rẹ́ǹtì ilé ni ìwọ olówó kó ń bẹ́ẹ̀ oṣù àmọ̀ pé nínú ilé yẹn ò lè yẹn náà fìlà ń bẹ́ẹ̀ èyàn wà á ẹni èyí sáàsó mìíràn tí ó gba gbogbo <laughs> gbogbo fọ́kọ̀ náà nínú ilé tán ó fojú wo ibi ibi tán sínsìn yẹn ò ní gbàgà síbẹ̀ ò ní gbé bẹ́ẹ̀dì síbẹ̀ ò ní fi ìtẹ́ ẹ̀pọ̀ fẹ́ yẹn nẹ́fìlà lóru ò ní fi síbẹ̀ so títí tó fi mánéèjì àti páàkì ẹrù rẹ kúrò nínú ilé òun so kò sọ́nà àbáyọ mi bọ́ bá kírun bẹ́ẹ̀ ọlọ́run nígbà kọ́lọ́run látọ̀ rẹ̀ kọ́ gbogbo gbalẹ́gbalẹ́ ẹ dákun ká tó kó kalẹ̀ sínú lè yẹn ṣe <laughs> ẹgbẹ́ olórí àbábá mi ni <laughs> so kọ́ ya tètè gbówó rẹ kó na àwọn ìgbàrú lè wa ló ti bó ṣe rí nìyẹn kọ́ lọ́n kó ṣàánú wa bákan náà ọmọ tí a fi sọ́dọ̀ tó ń kírun láti kékeré tó wá dàgbà tó wá tí ò kírun mọ́ tí a sì ń wí fún tí ò gbọ́ àwọn factors tí máa ń jẹ́ kírun kan báyẹn ṣẹlẹ̀ ó pọ̀ táyì sábà kíyè sára kọ́lọ́wọ́n bá kó ran àwa mùsùlùmí lọ́wọ́ ó sì máa dúró tiwa ẹ̀rìgì mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ẹja máa kọ́ mọ́ṣáláṣí àdúgbò tó ń gbé first street second street kò sí mọ́ṣáláṣí kankan níbẹ̀ ìwọ nìkan lọ ń sáré jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ibi tó rìn àti mọ́mọ́ lọ́wọ́ gan yóò rọ̀ ọ́ lójú bọ́mọ bá rìn lọ tó rìn bọ̀ gan yóò so sùmọ́tà pé bàtẹ́jáde ní ìsìnmọ́ṣáláṣí là ń kó sí. Si yóò jẹ́ kí ìmọ̀ lọ mọ́sálásí kó rọrùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá Saudi to be precise irú mọ́sálásí sì bíbí ìṣerí láwọn bùnmí gbogbo ẹ̀yìn yẹn bíi fíìdì ilé eré àwọn bíi jangirọ́fà kìnnìkankan yẹn eré làwọn ọmọ òsè títí tí wọ́n fi pé mọ́gírìbì kò ní option ju pé from ibi eré òun wọ́n lọ sàlẹ̀ wàlá tábà ti sàlámà alẹ́ sàlámà alẹ́ wọ́n ti bọ́ọ̀sì wọn ò kúkú múná lọ bó sì pẹ́ kó tó délé kò sí gbọ́mọgbọ́mọ so <laughs> so ọkàn bó ọ̀rọ̀ ọmọ rẹ láago mẹ́wàá pé ń bọ̀ yọ wálé kò sí <laughs> ẹnìkan lọ sọ pé kò sí gbọ́mọgbọ́mọ so bó òun rí láago mẹ́wàá bọ́ọ̀dàgò kan òru yọ wálé torí kò sí kí ni o kò sí gbọ́mọgbọ́mọ bó ọ̀bá ọmọ rẹ láago mẹ́jọ àbọ̀ láago lágbẹ́jà là ń wá o kí ni kan <laughs> ó ti mọ wá kiri kọ́lọ̀ kó sàánú wa so irú yẹn gbogbo ọ̀nà tá a fi lè facilitate ká mọ encourage àwọn ọmọ láti mọ wá mọ́sálásí. Si ẹ dákun ẹ já mójútó ẹ̀yin ọmọ ẹ̀tẹ̀ tí wá àrífín ẹ̀yin náà ń to sáfù lẹ́gbẹ̀ẹ́ àgbàlagbà ẹ bọ́ pé kọ́ síta à nígbà bá wá yá àwọn ọmọ láwọn òkè òrùn ẹ jí wọn mọ̀ wá mọ́sálásí kí mọ́sálásí mọ́ sì máa jìnnà kí mọ́sálásí máa wà nítòsí street kan mọ́sálásí wà ń bẹ̀ street kejì mọ́sálásí wà ń bẹ̀ mọ́sálásí wà ń bẹ̀ so eléyìí nígbà tí èkú ṣe àwọn òkú fi pawó àbẹ́yẹ̀ fi pawó kò sówó kankan bẹ́ẹ̀ kódà bí màmú bá tún sàdúrà gan ọlọ́run fúlákóso ẹlẹ́wọ̀n ìkíni àná ìwé ìrìnàjò ìgbà ìyá akínníkan mú èló lówó tó ń fún màmú ọ̀ náà èló ni wọ́n fún àní màmú ṣe lórí five naira yìí ẹ bá ń bẹ lọ àdúrà ọ̀ wà á ṣe five naira ni màmú èló náà náà ń fún màmú ọ̀ àwọn ìpawó ń bẹ ilé ìjọsìn kan la gbọ́ pé àwọn adigunjalè wọ́n lọ gba owó àmúná láì ṣe báńkì àyẹnìkan ẹ má sọ bẹ́ẹ̀ ó nìyẹn tí ń jáde bẹ́ẹ̀ lọ́sẹ̀sẹ̀ àwọn tó sì gbà náà nínú àwọn tájọjọ ṣe ètò ń bẹ̀ náà ni gbàtẹ́ni tó fẹ́ gbé jáde lọ báyìí wọ́n fún kásẹ̀ ńlẹ̀ gbàǹbo <laughs> ní táwọn wá ṣe ń bí nìyẹn ṣùgbọ́n ní fẹ́ láti bó ni gbogbo bíṣẹ̀ bílì láàmú náà kí ni èló ni gbogbo ẹ̀ ìmáàmù go tó bẹ́ẹ̀ ọmú nǹkan kan ọwọ́ sáàmà ni akápò <laughs> ó lọ wọn ò kó sọ́wọ́ màmú débi pé màmú ó lè fi gbọ́ bùkátà tó bá fọ́ dénú lé kọ́lọ̀kọ́ sànú mọ́mù àwọn èèyàn àsìtú jì mọ́mù lẹ́sẹ̀ ìkótọ́ ọmọ kó ọ̀rẹ́ kan kó two thousand kan sọ́wọ́ mọ́mù níjọba on fourteen July yóò sọ déètì ìhun àwọn yóò ní ká ti gbàgbé ah irọ́ irọ́ two thousand kan yóò <laughs> sọ kọ́ àfikọ́lọ̀ ọmọ sànú àwọn ìmọ̀mù ni kọ́lọ̀kọ́ láti rẹ̀ kó dúró ti wà so irú ọmọ yẹn ẹ jẹ́ ká máa ṣe wáàsí fún un tó ti yé àwọn kankan ló ti wọ́ látilẹ̀ so ká máa ṣe wáàsí fún un bọ́bá wa tún yarí jù bẹ́ẹ̀ lọ́tọ̀ ọmọ alárọ̀sọ ìlàlùbẹ́lẹ́kì àwọn ti sọ tiwa àwọn àti máa bẹ̀lẹ̀ ọ̀bùn kọ́lọ̀ jẹ́ kí ó rọ̀ ọlọ́run tó ń ṣàlà tá àmọ́ ṣe mo rò pé béèrè ṣé ṣé àjàlégbé mùsùlùmí yóò bá ní ìpè lájà àlìjànú ni ní Islam pè àlìjànú lè kọlu mùsùlùmí ẹ gbọ́ pé àlìjànú rọ́ọ̀lù mùsùlùmí tẹ́ ẹ̀ bá gbọ́ pé ẹnìkan mùsùlùmí àáfà àjẹnú gbárọ́lù ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ obìnrin tí ń borí dáadáa ẹ̀ bá gbogbo wọn láǹjẹ̀nú kú sílá ọlọ́mọ sọ wa ń bẹ́ lóò jẹ́ kọ́lọ́mọ dáàbò rẹ̀ bọ̀ wá ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi ó ti sẹ́nà gbogbo nǹkan yẹn tó yẹ pàwọn náà bá máa ń ṣe àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tẹ́ni àbáṣe ẹni tó bá dúró déédéé ń di ẹ̀sìn èṣù àtàlìjànú tó bá rí wọn máa ń sànù

ó di ìsọ́ni tí ò sí nǹkan tó tó tó ẹ jẹ́ ká gbìyànjú ká mójútó àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ sì ni gbogbo ètò pátá ọwọ́ ọlọ́run náà ní kápá rẹ̀ wà wọn ò lè dá nǹkan kan ṣe àfi tọ́lọ́run bá ní nǹkan tí ó ṣẹlẹ̀ tó ti wà báyìí so kọ́lọ́run kí ọlá tó bẹ̀rẹ̀ kí kó wa lọ́wọ́ kó sì máa kíyèsí wa bó tilẹ̀ jẹ́ wípé àti ìgbọ́ nínú tàn wípé ẹnìkan jẹ́ ni ọlọ́run àjà wa gbé ẹgbọ́ o àgbọ́nú tàn pípẹ́ ẹnìkan wá tẹ́ bá gbọ́pẹ́ ẹnìkan àjágbe òun gan náà bí ọmọ àsọta kan náà ní tẹ́lẹ̀ tó ti àgbọ́nú tàgbẹ́ ni ọlọ́run kan àjà wá gbé lọ àgbọ̀ tó ọlọ́run ọlá tóbi rẹ̀ kí ó kún wa lọ́wọ́ ẹ béèrè béèrè kí ni béèrè ti naam kí ni béèrè ti ẹ ti béèrè tẹ́lẹ̀ sáà ti dáhùn ẹja dáhùn yìí tó wà lẹ̀ kí ni ẹ ìbéèrè tàfà òun ni wípé ẹni tí ń kírun ẹyọ kan kò kírun náà ni o so kò kírun ẹ ọ̀nà méjì ni ọ̀nà méjì tẹ́pọ̀ kú yẹn gangan ló sọ àsọtẹ́lẹ̀ pé tó ń bá kú kí wọ́n ṣe sàárè òun bá wọn òun náà pín nínú ìyàwó gbogbo tàn ṣe lórí àwọn ṣùgbọ́n tó bá sọ àsọlẹ̀ pé ká má ṣe nǹkan báyẹn o ká má o tó bá wà lọ tó bá lọ ṣe lẹ́yìn rẹ̀ òun ò lẹ́ṣẹ̀ tó ti kọ́lọ̀ pọ̀ àlọ́ comparative sáà lè mọ fi ṣe wáàsí èyí táwọn afáà sọ lérí ẹ̀ kò sí nǹkan tó burú ẹ̀ tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ ní Qur'an ọlọ́run mọ gbàmí ọlọ́run ó sọ̀rọ̀ yóò pòwe láti fi bálàkà yìí wá wí ká lè mọ pàtàkì tí ń sọ fún wa ẹni tó gbé báíbù lọ́wọ́ tó sì bẹ́ẹ̀ pé ní tó ń sọ yẹn gan tá à ń sọ fún wa tó ń takò ó ń bẹ́nu ìwé ọwọ́ ẹ̀ ara my bible kò sí wọlé sí bẹ́ẹ̀ ọ̀ya lọ wo orí kíníkan kíníkan tó bá kà á tán fàbúyítà lẹ́dí káfà yóò wà nínú ẹ bá mi gẹ̀ẹ́tì fashion mi ẹ tún gbé mi jáde tó tún kà á tó tún bá bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ó jàbọ̀ àmọ́ kí ni ìpìlẹ̀ tá a fi ń ṣe wá sí alukur'an ọlọ́run wí ànábì wí ìyẹn ni ìpìlẹ̀ bùkátà ló béèrè fún yẹn bùkátà béèrè fún láti fi establish nǹkan kan tó sì ń bẹ lábẹ́ èyí tí kùránì ti sọ náà tẹ́lẹ̀ torí pé Ọlọ́run bá máa ń sọ ní Kùránì Ọlọ́run yá alal kitab ta'alaw Ọlọ́run rẹ̀ ànábì sọ fún ẹ̀yin alal kitab ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ̀yin náà wọnú ìwé ọwọ́ yín nǹkan kan bẹ tó dọ́gba láàrin wa àti náà ní ká má sin ẹnì kankan àfọlọ́hún àfi tẹ́ ẹ bá yí lọ́yàkùn ẹ̀rù wọnú ìwé tiyín náà lectures ẹnu wọ ọgbà láti wá sọ pé ah kèfèrí ni onígbàni ọláwo ni ṣùgbọ́n àwọn máa ń fẹ́ kún ó dúró lórí àwọn gbèdéke gbèdéke alákọ̀ọ́kọ́ ni kún ó nímọ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn oní comparative aburú tí wọ́n dálẹ̀ ó pọ̀ ju dáadáa tá a rò fún wọn ṣe lọ ilá ma rahima rabbi àfàwọn tí ọlọ́run tán sì sún mọ́ àwọn tọrọ yìí ọ̀kan nu wọn odidi àyà kùránì kan ló takò kí ni na náà ni ní sọ ọmọ Maryam wà má kọ́tàlú wà má sọ́là wàlákin ṣùgbọ́n àlà ọlọ́run ní wọn ò pa iṣá wọn ò sì kàn má gbélé bù ọlọ́run gbé lọ sánmà ṣùgbọ́n látara ìmọ̀ tó ń ti mọ̀ ìtinú báìbù yẹn òun ń sísì pé àkóso àfà tó lè sọ fóun pé Jésù ó ti kú níbi ẹ̀sọ́ ń wo yín òun ò kéwú lọ́wọ́ anybody ọlọ́run ló fi mọ̀mọ́ ìyẹn sóòpá láì mọ̀ kàdá yìí ní tí ń sọ yẹn ó sóòpá láì ànábì gan Jibril lọ́kọ́ olóòkè lọ́wọ́ anybody ń bolo ti wá èyí tó ń sọ ajẹ́kùsọkùsọ ló ń sọ yẹn so kò sí mọ̀ ṣùgbọ́n ẹnu ká mọ ṣe fẹ́fẹ́fẹ́ lórí stéèjì ká mọ bẹ́ káàkiri bí àwọn ìtọ́mọ̀ náà ni bàbá ka kùránì bàtàbàtà ni yóò kà bàbá tú kùránì yóò sì tú táwọn ń wà ṣiṣe so ìdí nìyẹn tó fi jẹ́ kí gbogbo àwọn tó fẹ́ ṣe yẹn àwọn rules and regulations àwọn àfa àgbékalẹ̀ ẹni yẹn gbúdọ̀ nímọ̀ nípa ẹ̀sìn tiẹ̀ ń dáadáa kọ́mọ̀ jẹ́ wípé òun fẹ́ ka báíbù ní wàá tíì táìmù èyí tó sì rẹ̀ sọ gan-an kò yóò gan-an ìyẹn dẹ̀ wọ́pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe so kọ́lọ́wọ́n bá kí kó ṣàánú wa kó sì dúró tiwa so àwọn kọ̀ọ̀kan wà nù ọ́ àkọ́fẹ́ máa dá ọkọ̀ ni tó yẹ pé ara mi ìfarabalẹ̀ tí wọ́n bá sì pè sákèésí tó ń náwó sí gbà pé tán bó ṣe rí nù ṣùgbọ́n àwọn kan wà nínú wọn tó ṣe wípé kódà wọ́n sọ di bísínẹ́sì ni so kọ́lọ̀ wọn láti orí rẹ̀ kí kò ṣàánú wa ìpìlẹ̀ ní ká ṣe wà sí pẹ̀lú al àti sunna Ànábì sallallahu alaihi wasallam wallahu a'lam naam. sásìkò lè gbà wá láti ṣàlàyé ọ̀rọ̀ báyìí bóyá ká sọ di ọ̀la ẹjọ́ ti lọ torí pé àì àì àì àìfẹ̀lẹ̀ kébò sí ní àìfẹ̀lẹ̀ ìjó so wọ́n sì ní àìsọ̀rọ̀ yọrọ̀ so irú béèrè tẹ béèrè owó bùkátà ká ṣàlàyé ẹ kó yé dáadáa kọ́mọ́ bá parí kìsì kọ́ pa orí o kọ́mọ́ pa ibi wàtàtà bá pa ẹ̀ lérí so kẹ́lùmí wọn á dìde tẹ̀ sí kọ́ bá àwọn sọgbà àwọn ẹ̀dínkẹfẹ́ rí káàkiri ìmọ̀ àlàyé ìmọ̀ lórí ẹ̀ kí la ṣe jù kí la ṣe tó kí ni Islam lòdì kọ́dà kí ṣe wúlìdí nìkan o ẹlòmínà ló ń ṣe súnà náà táwọn àṣejù tó wọnú ẹ kí ni ìpìlẹ̀ wúlì dìbò ló ṣe bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn súnfí gbòǹgbà wo ló wọlé kí ló bì àwọn wo náà bẹ̀rẹ̀ lérí kí ni wọ́n gbélé kí ló padà wá dà so gbogbo àwọn nǹkan yẹn tó yẹ ká máa mọ̀ nìyẹn kí ló ká máa rí ọ̀rọ̀ lérèfé so ti so kọ́lọ́n kó okun àlọ́wọ́ kọ́tọ́ wa sọ wallahu a'lam subhanakallahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليك